can speak. I can speak. And I'm bold. Yes, I'm bold. Vocabulary. Èbó pọ̀. Ẹni sọ̀yìnbó ní túmọ̀ rẹ̀. Èbó bu. I can speak. I can speak. And I'm bold. I'm bold. Vocabulary. Òyìnbó ṣe. Ẹni sọ̀yìnbó ní túmọ̀ rẹ̀. Èbó bu. Ẹni sọ̀yìnbó lánàá tu. Ìdìrín ní robo. Ìdìrín ní àǹtí ó jẹ́ rọra ó jẹ́ rọra rẹ̀ra rẹ̀ nílẹ̀ kọ̀lọ̀rùn gbé ọ̀gá rẹ̀ra rẹ̀ nílẹ̀ kò lè kọ́ bọ́ o ìwà London Bridge is falling down, falling down, falling down. London Bridge is falling down, my dear lady. London Bridge is falling down, falling down, falling down. Money ma. That's the new general manager. Wow. The CEO of this company, Otumba Akin Oyebamiji, uh, I present to you Miss Rebecca Akinlulu, the new general manager of the company. Uh, you're very welcome, ma'am. Um, let's, let's start from here. I am Soji Akinwale, the manager. I am Olakunle Matthew, head of workers. Iyabo the general secretary. I'm Akinduro Olawale, head of marketing. Biola Akinola Akatant. Okay, uh, once again, you're welcome, ma'am. Um, ma, I don't know, would you like to address uh, the company? As in what? As in, um, you know, being your first time, you want to say one or two things. Okay. Mm-hmm. Being okay. your first time here. Okay, okay, yeah, yeah. I have sufficiency, but I will say sorts. màá sọ As everybody introduces their names, so I will introduce my name too. My names are Rebecca Akilolu. Thank you for introduction. This company was downstairs before, and I am ready. I am fully ready to take it upstairs. When it's upstairs, it will not go downstairs again till it die you die i die everybody dies The generation over generation Hey Samini, sàmì ni ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ sàmì ọ̀bọ náà ṣe bẹ́ẹ̀ ń jọ sí ọ padà sàmì ni ó kù sí í lọ́wọ́ okay o if anybody have a cool cooler coolest day i arrest myself. i can speak i can speak. And I'm bold. Yes, I'm bold. Vocabulary. Yes, it's a big problem. is transmission submission. Was she serious? I can speak. I can speak. And I'm bold. What problem. Big problem. Tomorrow, àṣẹlẹ̀. Ẹni tó yìnbó lé robo. Ìdìrín robo. honestly ṣe ló dàbí pé mo ń lálà. wo o lálà you are not dreaming this is for real. Hey, I really wish I was at that meeting. Emi ati fojú gbogbo ẹ̀ pọ̀ torí èmi ò ní lè mú ẹ̀rín yẹn mọ́ra. Ó yá register mi register mi. Kẹ́mi, àmọ̀ <laughs> ẹ̀bọ̀, ìwọ bá padà sí post ẹ̀, ṣé tó bá kẹ́ ẹ mọ́ bí, ṣé ẹ̀ tán ni? Ah, ah. Ṣé fẹ́ máa dẹ́rù bà mí ni? Ṣé máa ń fẹ̀rù kí ni lábarúgbó ni? Àǹtí Bẹ́lá, ṣebí tá a bá lọ ilé ẹ̀ mi ṣe ní jìsẹ torí èmi jẹ́ rìpọ́tà má kọjá síbi tán gbà ẹ sí. ẹ̀yin obìnrin ẹ ti láìka àbòsí jù ó tó àṣẹ ní kán má máa gbà kán fobìnrin ṣe olórí nìyẹn wọ́n fobìnrin ṣe olórí ni gbogbo nǹkan fẹ́ máa rí báyọ ẹ wo gbogbo àwọn máa gbà á lé ẹ má máa lọ. máa lọ lé o ṣáà ti tán. Okay. Um, I, oh, oh, that's great. That's great. Mm. Okay. Um, báwo ni um, ẹni tí mo ní kó wá take over I mean ẹni tí mo ní take you know uh, the new uh, general manager's post. She's already in her office, sir. Oh, fine. That's good. Has she been introduced to the members of board and um, the whole staff? Of course, yes, sir. Oh, great. Good. Okay. Uh, sir, when she only count on fill um, eligibility verification form. Oh, yes, that is normal. That's protocol. Oh, yes, uh, she has to fill the uh, eligibility verification form. It's normal. Mm, you know, I don't normally stay there, so mm, she's going to be in charge. All right, sir. All right, sir. I will do that right away, sir. All right. Um, please, buy me mi ṣe ọmọ yẹn jẹ́jẹ́ o, ọmọ ẹ̀gbọ́n mi ni o, I want her to feel at home. And if there is anything tí ẹ bá fi pé bóyá ó kù just let me know. Thank you bye bye thanks. pẹ̀lẹ́ ṣàlàáfíà ni jẹ́ni wa òkè àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ wá wá wá lọ ti géètì mi ọdẹ ní ẹni. are you? Come sing. The doors open. Ah, manager. It was you. Yes, sir. Uh, ah, more fẹ́ rí What do you need from me? Uh, ah, ma, ẹ ní láti fill um, form yìí ni. Fọ́ọ̀mù wo Uh, eligibility form ni. Hmm? eligibility form. eligili eli eligibility Eh, kí n ṣe rẹ ẹ o mò ń It is used for verifying the identity and employment authorization of individuals. Manager, nígbà ọba yọ ọba ń fa o ó fi là báyìí tó fọ wẹ́wẹ́ kí lẹ tún fẹ́ rí tí o. ẹ fún gbogbo ẹni tó bá ti fẹ́ ṣiṣẹ́ nílé iṣẹ́ ni ó máa ní láti filẹ̀ mọ́ so o sì rò pé mi nídìí yàn sá. oh of course yes. Um, standing order ni ma ẹ máa ní láti filẹ̀. okay you can see samson most busy bá ń filẹ̀. kò ń ṣe nǹkan tí mo lè bá yín fi o eh, personal information ló wà ń bẹ tẹ máa fi. alright alright kí ni nǹkan tí wọn kọ bẹ bí akọ ọmọ sọ kí n máa dán lóhùn kó ọmọ filẹ̀ lọ. alright. Uh, oh, your name. ah you know my name now kọ́ sí i ṣé òun kọ́ mi mọ́ ni. Okay, age please. twenty-five year. ọjọ́ rí. twenty-five year manager twenty-five year. Um, okay, kí ni official age twenty-nine nìyẹn. èwo ni kí n kọ́ nu méjèèjì? manager, mọ́níjà bóòtù. bóòtù báwo àní ẹni kan twenty five ìkan twenty nine ẹ̀hẹ́n so ìkan ló máa jẹ́. mélòó ni mo wá san bóòtù kọ́ méjèèjì twenty five èjì ọ̀fíìsì à twenty nine bóòtù ah simple. Okay. Um, status please. manager ọ̀rọ̀ rẹ ti sú mi ah ah state tó bá ìmọ̀ state tí mo wà nísìnyí ó ní agbára gan o ah tó mo ṣe wà I am hungry gan ni kódà mo ẹ̀sẹ̀ ní iná pọ́nmọ́ kan bẹ́ẹ̀ wà lọ́ọ́ bá mọ̀ lára wa ni àti gbẹ̀gìrì pẹ̀lú ewédú torí téèyàn bá fi àbùlà sórí àmàlà tẹ̀rín ni ọmọ lọ hmm, téèyàn tún wá wá ògúfe níbi tó bá ti dáa àjàkọ́ jẹ́sẹ̀ ẹran bíngò ń ni ìmọ̀ fọ́ ni. Hmm. um, this this one I think I know it but I still have to ask you bí o one wọn sàṣẹ ń yàtọ̀ sí nǹkan tí mo expect um, what's your sex one. Eh? your sex. Say what? sex. ọ̀yìnjà wàhálà mẹ́wàá ń ṣe ọ́ ó kú òní nǹkan ibi tó ọba adéǹjẹ́ ń fi pẹ́ẹ́nì ilẹ̀ ń ọ̀kọ́ nǹkan kan mọ́ ṣẹ́ẹ̀sì wọ́n yìnjà ṣẹ́ẹ̀sì ṣé mọ́tàn. Victor Bade lágbára o sẹ́ẹ̀sì ókè o wọ́ọ̀sì lè wa ẹ̀ ní mọ́mọ́ ní sẹ́ẹ̀sì bíi thrice times lọ́sẹ̀ kan. ṣé o sí. kò sí nǹkan. ẹ kí ló wá ń dé why laughing. <laughs> Um, ṣé o tiẹ̀ tún wá rí kí n tó lọ jìnnà tó bá tún jẹ́ ọkùnrin tí mo jí fún dáadáa tí ó bá ga tó sígbọnlẹ̀ tí kinní wa náà tọ̀ ah mo lè ṣe eight rice lẹ́ẹ̀mẹjọ kílẹ̀ tó mọ́ mo fẹ́ lè bàbá lè lọ́ba jẹ́ tí bá ti ń kan ni popo pu kẹ́ù kẹ́kẹ́ ò <laughs> kí wọ́n ṣeré ìyá yín gbìyànjú o ah ìyá yín tíráì um, tó bá jẹ́ torí ìyàn ni. madam at this juncture uh, ó dà pé ilẹ̀ máa fail fún mi tí a bá ti ráyè. mọ́nìjà ṣé torí pọ́rọ̀ sex tá a wá ń sọ ẹ̀ ní wá ń lé ọ lọ kí ló ṣẹlẹ̀ bá ń fíìlì ẹ̀ kó tó máa lọ. àtọ mo kàn gbóyè kí ẹ fílẹ̀ fúnra yín ni. lórí ọ̀rọ̀ sex náà mọ̀níjà. personal information lẹ́ ń give yẹn. kì í mọ̀ ṣé irú rẹ mọ̀ ń sọ irú tiẹ̀ yóò lè wúlò fún mi wàláì bíi kí ni ti ń bẹ ara rẹ bíi tọlọ́kùnrin ni ó ṣe rí kódà gan tí irú rẹ bá gorí mi ó sọ la wá ń wí ni fíìlì ẹ filẹ̀ fún ẹ̀yìn. ṣé ìsìnkú ọ̀hún lọ sá máníjà máníjà èyìnbó kíní nǹkan mi tí ò ti dáa bóyá kíní ìwéré ti ń gbérí sókòtò nu ní òjò lè mú mọ́ra mọ́ ah, bá a bá sì wo sá bá wo sàkúnyó lè mọ́ gúdù ń o so gúdù máníjà bá tiẹ̀ tí ní ó já yẹ̀wò mi kó tó lọ nílé rí ibú àmọ́ rèébe ó ti kàn mí tí ò ti dá o ah ilé rí ibú mọ́nìjà mọ́nìjà ká yí ọ ọlọ́run ká yí ọ mọ́nìjà nítorí ọ̀dálẹ̀ yí ọ̀dá ní nǹkan ti ń gbé fúkẹ́fúkẹ́ ah hmm. sẹ́ẹ̀sì sẹ́ẹ̀sì ń bò mo lè rún mọ́ o. who this concern number very unsure Hello. hello ẹ kalẹ́ o new general manager mp nigeria limited mo bá sọ̀rọ̀. yà báwo lẹ ṣe mọ̀. wọ́n ti lóde online ni. ẹ wọ́n ṣe kí ni wọ́n upload ẹ̀ sí online exactly ẹ má bínú ẹ jọ ṣé mo lè rí yín. what for ṣé o sì. rárá kò sí nǹkan kan mo fẹ́ gbé yín jáde ni. Ah, gbé mi jáde bó o when i'm not a lame ṣé mo járọ ni. ìǹgé lápá ìǹgé lẹ́sẹ̀ wálé fẹ́ gbé mi jáde. i can go south by myself o ìyìn ah, síkì kọ̀ọ̀rẹ́ mi i'm not seeking kódà àwọn arọ gangan wọ́n ń jáde fúnra wọn débi débi ẹ I can go south by myself o kí ló dé I'm not seeking kò rẹ̀ mí nǹkan kan ò sì ṣe mí. ẹ ẹ má bínú mo rò pé bóyá kí n gbé yín lọ bí ice cream parlour ẹ mọ̀ like um, a secluded place àbí love garden if you wouldn't mind. ìsí òkè ìwò ṣẹ̀dú mi tomorrow call me. I can speak. I can speak. And I'm bold. Yes, I'm bold. Vocabulary. Èbó ẹni sòyìnbó ní túmọ̀ rẹ̀ èbó bu èbó bu I can speak I can speak in Dambo. Ìsàbángà òṣòṣòǹdù ìbékà ti wọ̀ láìn jí má sùn <laughs> Ìsàbángà dá pa. Yeah ìsàkódín dayà eh? ìsàkódín dayà eh? ìsàkódín dayà ìsàkódín dayà ọwọ́ ti wọ̀ láì bá a bá ti sùn ó lè mú falis mo ti sún. ṣiṣẹ́ lórí fáìlì àwọn ìtàló Nigeria Limited yẹn ìta rárá o mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ o ẹ wò ọ̀gá yín ló rán mi iṣẹ́ tí ìgbà dẹ́ jíṣẹ́ wọn wọ́n máa bẹ̀rẹ̀ sí kọra lẹ́rù. bí ara ẹ come sing. Mm-hmm. Eh, kí ló fẹ́ ṣe o. mo fẹ́ pọ̀ tí ni ma. Ah, tí ní dàí ẹ̀yin náà lẹni pé tó bá ti di time báyìí kí n máa bá yín pò tí. Ah, ah. mo ti ń sọ fún ọ nọ́mbà with time pé mo mọ̀ pò tí fún mi lásìkò yìí mọ́ lọ́sàn ah, gan take it to it you and reply it with something lighter for digestive system o jàre. writing ṣe wá jápọ̀ báyìí. Oh èwo ló jápọ̀ mẹ́. handwriting ni ìrìn kankan. Ah, wọn ò fọwọ́ kọ iye wọn type ẹni náà. ẹ typing lọ jápọ̀. Ah, ẹ jẹ́ omi tó jápọ̀ mẹ́. gbogbo ẹ̀ ni. igbó ah, ló ti jápọ̀. ṣé ẹyin ò rí ni ó jápọ̀ tí èsì kékeré ni ṣé ló lọ lú ṣé ẹ rí nǹkan bẹ́ẹ̀. bóyá wọn máa lọ bá yín fọwọ́ kọ́ lẹ́yọ kọ̀ọ̀kan kí ni ẹ̀ ah nothing much i'm pupu and win from yesterday ni. what. mo ń sun mo ń tọ̀ pupu and win. ẹ eh, ah ah mò ń sùn mò ń tọ̀ látànà kẹ́sì mọ̀ wò eh, mo ti mu gàrí o kódà mo tún mú ògì tútù bẹ́ẹ̀ ayọ̀ sọ wọ́n tún surprise she refuse. Eh, ń bọ̀ ń bọ̀ olómi ni ó jẹ́ o olómi sọ́rọ̀ ni ó jẹ́ o ah, ẹ wò excuse me. Eh, mo ń bọ̀ wá sí business statement. Ah, honestly, this cannot be the manager. What is this? does that? Oh, sorry. Mr. Falabi, ṣé kò sí? Um, ẹ ti ṣetán pẹ̀lú jí ẹ. Èyí ni ò ṣetán pẹ̀lú ẹ o, mo bínú jáde ni. Kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sẹ̀ náà? Báwo lọ̀gá ìṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní kòkò tiẹ̀ ní kankan lórí? Ẹ wo ẹ ẹ má jẹ́ kí n pa dọ́tọ̀ yìí o. Tẹ bá ń gbá lọ báyìí, mi ì ní fẹ́ fi gbogbo ẹni sọ pé gbogbo iléeṣẹ́ yìí o máa crumble dànù. Ẹ̀mi náà ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Ẹnì kẹ́lẹ́ ò sọ̀rọ̀. Ah, ẹ má fi mi sọ̀rọ̀ take it easy Mr. Fọlábí now ọlọ́pàá ìwọ̀n ti pé ẹni fi gbogbo ẹnu sọ̀rọ̀ gbogbo gbogbo ẹ̀lẹ́tì sọ́tàn iléeṣẹ́ máa crumble ṣe lè gbéró lè kalẹ̀ kẹ́ ní kó crumble inú yín ló ti lè jẹ tán yẹn irú ọ̀rọ̀ wo nìyẹn what is that. ah mama ara tù mí mama òun ìbàdàn. bí ó gbà lọ. ẹ ra ẹ kú ṣe mọ̀nà. ẹ pẹ̀lẹ́. Um, kí ni. ẹ pẹ̀lẹ́ mọ̀. ẹ náà pẹ̀lẹ́. Um, ṣe ẹ ṣe tán pẹ̀lú Mr. Fọlábí because um, bọ́n ṣe jáde bọ́dà pọ́n bínú jáde bákan bákan mo dẹ̀ ń bi wọ́n léèrè pé kí ló ṣẹlẹ̀ nǹkan tó ń sọ ò yé mi mà. kò sí nǹkan kan náà I told him I wan pupu. Okay. I told him I wan pupu mo sì ní mò ń bọ̀ iná ọ̀sẹ̀ làwọn ganan fún mi láyè. kí yẹ. kí ló ṣẹlẹ̀. ẹ ti lọ. ẹ mi mo lọ tẹ́lẹ̀ tí bí àrùn sún ṣe mí bá ti rún mi nù fún báyìí yọ ń bọ̀ ni olómi sọ̀rọ̀ ni mo sì ti pàfúùmù rẹ o. ẹ lè ṣe wíńdò kẹsì. gbogbo ẹ mo ti sí òórùn bá dín gan ni hmm. èmi náà ń fìlì rẹ mo ń fìlì rẹ àmọ́ yóò rùn tán láìpẹ́. madam mo dẹ fẹ́ pe àkíyèsí ń kankan ni o. Mm -hmm may I? Eh, Yusuf. May I? Yusuf. Okay. Uh, um, Sherry, ma, Mr. Folabi tí wọ́n bínú lọ hmm. He's one of our best clients ní iléeṣẹ́ yìí. A lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, kò dẹ̀ ṣàkíyèsí pé púpọ̀ nínú àwọn clients wa, wọ́n kàn ń bínú lọ wọ́n láwọn òṣìṣẹ́ mọ́ àwọn ògbọ́jà mọ́ and all that <sighs> mo ṣe rò pé kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ̀dẹ̀ rántí pé ńgbà tẹ̀ iléeṣẹ́ as the acting GM tèmi jẹ́ ńgbà yẹn you know chairman ní kí n put in through gbogbo activities bí báyìí ẹni nù ẹ ti ní experience ẹ̀yin ò ẹ ti ká school gbogbo adé dákẹ́ ńgbà yẹn. so pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sìn kí ló ń go wrong ma mi ò understand because. níbo ni nǹkan ti ń wrong. everybody ló ń bínú lọ́mà gbọ́. everybody ló ń bínú lọ mà. ẹ̀wọ̀n oníkan ṣe ni ẹ̀ ń bá bínú lò oníkan ṣe ni. we cannot. what are you telling me. ma madam we cannot continue that way. bó bá ti wù yín lẹ́sẹ̀ lè continue kí n tẹ̀yìn pẹ̀lú ti. something has to be done. níbo ah níbo. madam that that was not see kò ṣe bá ṣe bá ṣe bẹ̀rẹ̀ bíbá ẹni yẹn mà so kò lè máa lọ bẹ́ẹ̀. ẹ kí lè wá fẹ́ ṣẹlẹ̀ o. ohun tí mo rò náà ni pé bóyá kẹ́yìn kan relax kí owó oṣù yìí kankan ò ní ṣe kémi máa ṣiṣẹ́ ẹ̀jẹ̀ máa. láíláí láíláí ni mo sọ impossible kò lè ṣeé ṣe no do I can do my doing ẹlẹ́lẹ́ni ò ní gbà ṣe mi ṣe who does it níbo nu àkọjọ́ o ta ni. hello uh-huh. you this guy what else do you likely want kí lo fẹ́ gan-an lọ́dọ̀ mi uh-huh. níbo nu. Uh, ó dà kò burú when I got through níbi iṣẹ́ ah, call you call you call you. Eh, abẹ́ẹ̀gbọ́n wọ́n ń jà solúsàn wa a máa lọ bá wọn lọ́fíìsì ni síbẹ̀ yìí mọ ọ́fíìsì wọn. Hmm. Um, ní um, Osoko plus um, olówó tó ń fowó ṣàánú street ṣé tó kú recently. madam ẹ wo èmi rò kankan ẹ̀yin ẹ ṣe jókòó ẹ jẹ́ kí n lọ bá wọn lọ́fíìsì kí n lọ máa yọjú sí àwọn clients wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan màá rí ojú ṣe gbogbo ẹ̀kọ́ ló máa ń fẹ́ kéèyàn máa sọ̀rọ̀ sí àwọn so that èèyàn lè máa sọ ìdá. kí la wá lọ léèwé fún nígbà tá a bá lè púfù àwọn. ẹ gbogbo nǹkan náà gbóyìnbó. Ah, ah, ẹ máa jí nígbà tá a bá lọ léèwé tá a lè púfù ẹ. ẹ máa gbọ́ ó lè má bless àwọn. Ah. Ah, ẹ má tún sọ fún ah, ọmọ counted book. àní ẹ jẹ́ kémi ẹ jẹ́ ìdánwò enjoy ìmọ̀ àṣẹ bọ̀. it's live for you ó kù sí ọ lọ́wọ́ wá sí ìwé yẹn sí tèmi ni pé àwọn yìí ò ní kàn sí àwọn alájí ò wà láti ń ṣeré ẹ̀ àmọ́ ntẹ́mi tó mi lójú ni wípé this company upset ni ọmọ wà it is upset and it will be upset till you die lókèlókè ni lókèlókè ni kò sẹ́ni tó lè mú wálẹ̀ ní tí ń bá wà ń bí o. It will not dance there. You, you can go. You can go. Yes, ma'am. Mo kàn wò wọ́n kan. Pé. Pẹ̀lú kí ni toilet tẹ̀ ló tán yìí. Hmm. Mo bá kẹlọ fún medical check-up. Ṣé wà bẹ́ẹ̀ You Ẹ̀yin inú máa ti ń bàjẹ́. Ṣé nǹkan kan bàjẹ́ lára ẹ̀ ni? mi ò sọ fún mi o bí nǹkan bá ti bàjẹ́ lára ẹ kó jẹ́ wọ́n bọ́ wọ́bi tó ti rán kí n tu ọ you can go ṣé mo ní nǹkan ṣe mi mo ní mo ti pàfúùmù nǹkan so tún so tún gbòòrùn mọ ni so what thank you. Uh -uh. mẹ́díkù wo lo fẹ́ lọ fún mánéjà mẹ́díkù wo lo fẹ́ lọ fún ah, ah. gbàjáre ara yìí ń gọ̀gọ̀ sí mi o nonsense tẹ́tẹ́tẹ́tẹ́ ìdìrín ní rọ́bọ. àǹtí Rebecca wọn mm. àǹtí Rebecca ẹ mélòó ni wọ́n pè yín. thrice <laughs> three. inú mi dùn pé ẹ understand pé mi ta ló ń pè é ṣe rí lásìgbà tí ẹ̀gbọ́n mi ti kọ́lé láti ń yọ wọ́n lẹ́nu pé kán múyàwó wálé wọ́n ní àwọn tí rẹ̀ ní táwọn fẹ́ títí tó fi kọ́ ilé ẹlẹ́ẹ̀karùn. ẹ̀karùn. bẹ́ẹ̀ ni à ń bẹ̀ wọ́n ni wọ́n ṣe insist pé àwọn tí rẹ̀ ní táwọn lọ́ọ̀fù sẹ́ àfi bọ́n ṣe gbé dé tó láwọn ti rí olólùfẹ́ àwọn ẹni táwọn fẹ́ fẹ́ láti gbà tí wọ́n ti pàdé yín wọ́n jẹ́ ká gbádùn òun lé mọ́ o. jísìn tí in fact èmi gan ò lè get over ẹ̀ pé wọ́n ti padà meet èèyàn tí wọ́n like wọ́n já sí mi nínú Rebecca love Rebecca dear Rebecca love ah ah. I am blush yẹn. <laughs> ó tó kẹ́ blush lóòótọ́ ó tó kẹ́ blush ẹ wo brother mi ó love yín tí mò ń confirm fún Eh, mo wá fẹ́ sàn ọ̀pọ̀ fún yín ẹ má wá take ìfẹ́ tí wọ́n ní sí yín yẹn ẹ take it for granted o. nígbà wo ni nǹkan tí mo mì ni pé ẹ lò fẹ́yìn dáadáa ṣẹ́gbọ́n tó bá ṣe nífẹ̀ẹ́ yín kẹ́yìn náà máa nífẹ̀ẹ́ wọn padà. wọ́n á sì ń tìrì rẹ̀ kí wọ́n kásẹ̀ ṣe kásá ẹ̀sẹ̀ tìrìyà ló <laughs> ti yé mi ló ti yé mi. mo wá fẹ́ ja yín sí kankan ẹ̀gbọ́n mi lè máa béèrè àwọn nǹkan pépèpé kan lọ́wọ́ yín ẹ má mind wọn ẹ̀yin náà mọ̀ pé ó wà lẹ̀ dáadáa kò yẹ yín so wọ́n kàn fẹ́ máa wọn kàn fẹ́ máa fi yẹn máa fi tẹ́ ẹ̀sìn yẹn ni bóyá ẹ̀ nífẹ̀ẹ́ àwọn dáadáa tó lọ́ máa ti ń bí yín èèyàn kan máa fún wọn kẹ́ máa gbójú kúrò ńbẹ ẹ máa fi gbá ẹ lọ́pọ̀ ẹ̀ <laughs> ẹ gbàgbé. ó ti yé mi mm. kò sì ní séwu bẹ́ẹ̀ sí sọ̀rọ̀ lẹ́yìn tí ẹ̀yìn tí tí wọ́n ti fẹ́ wọ́n sì fún un tẹ́tẹ̀ wá rí where you did not speak Greece I understand pass mm. bẹ́ẹ̀ ni bí ẹ sọ̀rọ̀ di ó yé mi jù bẹ́ẹ̀ lọ mm. ah kò sí ní tẹ́ ẹ sọ níbi tẹ́ ẹ sọ dé ṣé ń tàn yín ni tí wọ́n bá béèrè kò sí ní tí wọ́n tí ì ṣe fún un ìfẹ́ mi ni ayọ̀ mi ni aya mi lọ <laughs> i love your brother for better for dying <laughs> thank you sis. you eh, eh, too thank you. thank you sis. <laughs> èèyàn máa rí ìyàwó tó gbóyìnbó bíi dictionary báyìí á lóun ò ní fẹ́ ah, ah, máa personally máa pa ẹ̀gbọ́n mi ni. Ah, ẹ̀yin wọ́n yé èèyàn eh. ẹ̀wọ̀n yìí mi gan-an o àwọn èèyàn bá pa ẹ bá ti pa ẹ ti pa Yomi ni you are taking my love for her ẹ ẹ bá ń pa ẹ ti gbọ́ òun àbẹ̀mọ yìí ni. Ọlọ́run sì fẹ́ náà yẹn náà. Ẹ ṣeun. Eh, so gẹ́gẹ́ bí ẹ ṣe sọ wife in law. Mm, Ṣé wife in law. Mm, kí lẹ fẹ́ jẹ? Ilé sí fòdù. Mm, seafood like Chinese food? Mm, no, that's not. seafood, sir, seafood. Ṣé ẹ mọ̀ tí ń jẹ seafood. Okay, okay. Mo máa bá yín kẹ̀ tẹ̀. Abẹ́ lè rí píkà fún mi ni. Eh, búrẹ́dì ọlọ́mbrẹ́là. Oh, pizza okay. ẹ ti gẹ̀ẹ́tì yes. ẹ̀yà ẹ sọ́ọ̀pù ẹ̀ sọ́ọ̀pù lọ́kùnrin sọ́ọ̀pù ẹ dada, ẹ̀ dáadáa ẹ̀yin gan já ẹ já tán. wife in law i'm coming. ẹ ti wife in law. <laughs> Ah. orí mi sọrí àdá ìmọ̀dé ilé ayọ̀ mi wà káàbùrú ọkọ èèyàn tó ń gba tẹ̀ ó kó mi jẹ búkú bí ẹ kò rírú mi rí ni <laughs> ọmọ lẹ rí ọgbọ́n mú ẹ bá ń gbé sí ìbòjú. hello. hello. who is this. Emini. ni sisi Rebecca uh, second line mi mo fi pè ọ́ ni. oh quite an age báwo how are you. mo wa okay You ìwọ ń ah in fact oh, lè believe pé mo miss ẹ gan ṣá. èmi gan ti miss ẹ bá dín. <laughs> ọ̀gá ṣé bí mo ìwà ń orí bẹ́ẹ̀dì mo wà mo dẹ̀ wà ní òwò mi. ok imagine pé mo wà lẹ́gbẹ̀ẹ́. ah ah inú fíìmù wọn tí wọ́n wò yún sáwa náà lè ṣe bẹ́ẹ̀ ni ẹ̀rọ ajá bẹ̀rẹ̀ ń gbà náà. ẹ wá imagine pé mo ń fọwọ́ pa ẹ́ ní irun mo fi ń ṣeré. sórí nǹkan tí wàá tún wá ṣe ní ìsìn ni pé jẹ́ ká rò pé gbogbo owó ilé ẹ lókè àyà ó ń gbádùn ẹ. Uh... èmi gan mi mọ bó ṣe ń ṣe mí bíbá yìí ẹ sori wàá wá rò pé mo kiss ẹ. láìpẹ́ ẹ. dá mi lóhùn jọ kí ló fẹ́ jẹ. kàlẹ́ kò sí nǹkan tó fẹ́ sí fún mi tó lè ní jẹ ẹ̀bà kódà ẹ̀bà ẹ̀bà dá mo sáré tú pẹ̀lú dídìrín ara ẹ̀ mo kú mo kọ́ dẹ̀ ní ìyàtọ̀ ló máa fi sọ. wo ẹ má bínú mi mọ bó ṣe ń ṣe mímọ́ o mò ń nà bíi tí mo wà ni mò ń nà darling so that bíbẹ̀ mi. hello so gbé sọ lọ. Eh, eh, eh, ọmọkùnrin ti pa mí o ah, ó ti ọ̀nà bluetooth mi pátápátá ah, ó ti tanná mi lẹ̀pọ̀ ah, ó bá tiẹ̀ jẹun fárẹ́sì ni iṣu láabe bẹ́tà ebi ìgbà fẹ̀gbẹ́ kò lẹ́gbẹ̀ẹ́ yéè àwọn bluetooth ọ̀ràn ni ọ̀ràn rèé o ṣé wọn á sẹ́ǹdì ara mi sí ọ ní báyìí you this boy ah blọ́ọ̀sì yeah yeah mm-hmm. Mm-hmm. Mm-hmm. ò burú àlàyé orí mi ò burú o orí mi ò burú àlàyé orí mi ò o orí tó burú làáyà fún làáyà fún ọ orí tó burú làáyà fún orí mi ò burú ẹ má bayọ̀ mi jẹ́ àlàyé ẹ má bayọ̀ mi jẹ́ o gẹ́gẹ́ mo wálé ayé mi ayé mi o gẹ́gẹ́ mo wálé ayé mi ẹ má bayọ̀ mi jẹ́ ẹ ó jẹ́ kàránjú gbogbo yín ẹ ó jẹ́ kàránjú ọjọ́ tí mo bá ṣègbéyàwó ṣègbéyàwó ọjọ́ tí mo bá ṣègbéyàwó ẹ ó di kàrélé. èwo ló tún jẹ yìí níwọ̀n tó ṣe pọ̀ jẹun sùn lálẹ́ àná ó jẹ́ ń bẹ̀rù mọ̀lá díẹ̀ kó jẹ. àbẹ́ ah, eh, mọ̀ gbọ́ àmàlà bíi tìbò ah, mi ò jàmàlà ṣé gbogbo àlẹ́ yóò mọ̀ jàmàlà ṣé àmìpalá kòwé kan jàmàlà bó bá ṣe rí ṣé ẹni oúnjẹ tí mò ń jẹ yìí diet ni wọ́n ń pè. kò dín diet ọkọ mi ló ní mo ó dáa fún dieting Mm. ṣé ọkọ ẹ tí ò wálé láti ìlú òyìnbó láti jọ ìlú ní ọmọ jẹ kó da fún dádẹ́ẹ̀dì. wọn ah! mi ò jà tán wàláì ẹ mọ̀ pé ṣé ti yàtọ̀ leave husband leave ọkọ tuntun. leave eh! mm. husband mm. ọtí lọkọ tuntun ah, ọlọ́wọ́ mọ̀ sí mo mọ̀ dúpẹ́ ìjẹ́ ti yàtọ̀. làpá yányán. Ah! olúwa ṣeun ìgbà aláwọ̀ àti ìgbéyàwó báyìí. not long kò ní pẹ́ rárá yín mọ̀ eh. já yín sí tó bá ti yá ṣe ti gbọ́. Eh, not long ni. ẹ wá mu kọfí. kọfíù kọfíù ó tún mu kọfíù mi ò mu kọfíù kọfíù tó ní yàn bá mi èyí sùn. táwọn bẹ́ẹ̀ ah, ah. wọ́n mọ̀ ń sọ bẹ́ẹ̀. ọ̀sẹ́yìn ah, gúgù ni lẹ ti rí. da sáyé ẹ wá mu sáyé yín. èmi kan. ìwọ náà ni ọmọ ọmọ mo gbogbo ṣe yóò ṣe dáadáa. mo náà. mo mu sáyé mi mm, àwọn alákọ̀wé báyìí àwọn kan ẹ̀kọ́ kan ó yẹ ká máa jẹ àwọn yìí digestive site ni. Rebecca. Rebecca. Yà á lọ fẹ́. Wọ́n ń bọ̀ o. A ní Sotiri, international number O ti tó ẹ̀kẹfà tí fóònù ti ring òun pété bíi pé òun gbọ́ pé fóònù ring tani eh, ah. international number wo tani balọ́ọ̀mì. kì í ṣe pé mò ń ṣe pé mò ń gbọ́ pé fóònù ring ebi wọn náà ló ní bọ́ọ̀ dáhùn fẹ́ kí oúnjẹ tí mò ṣe ò jóná eh, torí ẹ̀ ni ta ló lè máa pè mí wálé ni english ọkọ mi tí mo sọ fún un sẹ́yìn wà lóun ríro. bọ́n bá ti lọ jẹ̀rẹ̀ bó ló lọ so ẹ ṣì máa ra yín ẹ ṣì máa ra yín. èmi wọ́n ra bíi tó dẹ̀ mọ́ bí mo ṣe nífẹ̀ẹ́ tó. èmi àbáǹjí kí ló tó ń sọ̀rọ̀ báyìí ajá tèmi ìmọ̀ sójúlé méjì my dad don hand on that two house ìbò mídò mo ti rí. tí olótún pè yìí ní sùúrù nítorí èmi àti àti ọjọ́ ìgbẹ́kọ̀ọ́ kan tí ó sọ. ó ń fi ẹ̀yìn ọbẹ̀ fi jẹ mí sùn. àní onísùúrù ó ṣàjẹ̀ ń gbéná hello hello wálé. hello báwo ni mo fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ kan mi. ẹ mọ sọmọ ń gbọ́. ẹ sori sori ọ̀rọ̀ ẹ ó ṣe pàtàkì lọ. ọ̀rọ̀ tí ò ní túmọ̀ jẹ́ olóore fi nǹkan tó ti ń ṣe dálé ní tèmi pẹ̀lú wálé. ẹ sori mo nífẹ̀ẹ́ ẹ ń fẹ́ kó mọ̀ yìí pé àjọṣepọ̀ àwọn àjọṣepọ̀ mìíràn tí ẹ̀ ń gbé nínú òtítà wọn kò ní bọ́ sí mọ́ torí pé nínú ipò tí mo wà yẹn tí mi bá níyàwó nǹkan ò lè rọrùn bí mo ṣe ní lọ́kàn so mo fẹ́ sọ fún ẹ pé ìwọ náà lọ wá ọkọ tẹ kí mi náà wá ìyàwó mi wọ́n mi fẹ́ kó fi ṣe mí nǹkan tó ń bá dẹ̀ lè ṣe láti múlẹ̀ ni mo ṣe tán láti ṣe kódà àkókò ni mo pé mo ṣe tán láti ṣe mo fẹ́ fún ẹ ní token nǹkan fún ìlówó díẹ̀ nínú tó wà lè gba owó yẹn ọ̀n tó bá gbowó yẹn nínú mi á dùn ṣé wàá sẹ́lá pàdé tẹ̀sùn ní kí n bẹ́ẹ̀ sẹ́ńdì. sọ pé kó sẹ́ǹdẹ̀ àná sọ pé kó sẹ́ǹdẹ̀ ìbẹ̀rẹ̀ ni ó ṣàṣọ kó sẹ́ǹdẹ̀. ìyá sẹ́ǹdẹ̀ sẹ́ǹdẹ̀ bínú mọ́ ipò dàbọ̀ ìyá àníṣà sọ pé kò bínú kò dàbọ̀. ìbínú mọ́ ó dàbọ̀ ó dàbọ̀. kí ni ń sa àwọn méjèèjì àwọn méjèèjì tí ń jowú mi Rèbékà wọ́n kọ ara rẹ̀ sọ́lọ̀ lọ́rùn ọkùnrin méjì lẹ́ẹ̀kan ṣoṣo ìwọ lọ dáa tó yìí ìrọ̀lẹ́ dáadé báńgà lélẹ̀ àmọ́ Bánjí lówó la ọ̀ lè jowú àfi bí àwọn mọ́tò tí lọ sí rẹ̀ pọ̀ ẹ jẹ́ mọ́ pa rẹ̀ kì sí ní tí ó ṣẹlẹ̀ ń fẹ́ wálé mọ́ báígàn rẹ̀ ti gàn lọ. yeah exactly uh, bẹ́ẹ̀ ni i think. The property is on a two acre land. Mm. Mm-hmm. mi ò mọ bọ́ ṣe máa ń pe gbogbo àdúgbò wọn lábújá yẹn náà ni. Eh, exactly yes yes uh -huh. mm, just let me know how yes i mean the cost implication Tell me about kò Koburu. all right all right ẹ ṣé ẹ ṣé okay okay okay thank you i appreciate bye bye yeah. Ah, báwo ni Adéjọkẹ́ sọ́rí o má bínú o ṣàlàáfíà ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kọjọ́ mẹ́ta ṣé ò bínú. rárá sà ẹ̀yin gan ni kí n bẹ̀ pé kẹ́ má bínú pé mo pè yín lórí fóònù pé nǹkan tí mo fẹ́ bá yín sọ ojú kòrò ni kò ń sọ lórí fóònù. Ah, bínú kẹ ẹ Yorùbá bọ̀ wọ́n ní ojú kòrò kí pa ojú kòrò jẹ kí ló ṣẹlẹ̀ ẹ eh, tá a bá ní pé ká wò á ti tó bíi four years tí mo ti ń dì pẹ̀lú company yìí mi ìdẹ̀ rántí ìgbà tí mo ever complain nípa service ten fún wa ah, tí bá dẹ̀ ní ká tún wò dáadáa á ti tó bíi ọjọ́ mẹ́ta tí mo ti ń dì pẹ̀lú àwọn branches yìí dáadáa pàápàá lè tó wà ní péjú yẹn. Adéjọkẹ́ Yorùbá ní sàn án láàrin ajé ló máa ń mú ní pẹ̀kọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ gangan. ibi tí mo kú lọ pọ̀ ibi tí mo yà káàkiri ló pọ̀ ẹ wo tẹ́ ẹ bá tètè wá nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ new general manager yín yẹn hmm. pàápàá ti ìlú péjú omi àtẹ̀yìn wọ̀gbìn lẹ́nu sá kí ni Rebecca ṣe gangan náà mo kọ́ àṣà máa lápẹ̀rẹ̀ kí ni nǹkan tó ṣe. báwo ni mo ṣe lè explain tó máa yé yín báyìí ẹ wo ṣẹ́rí new general manager tẹ́ gbà kò ní customer relation kankan rárá nǹkan tó tiẹ̀ ń ṣe gan òye kò mọ̀ tún mọ̀ nǹkan tó gbé dání kò jọyàn tó gba school kọjá ká máa sọ wípé ó attend class kankan ẹ wò ó sà tí ẹ bá tètè change new general manager yẹn èmi ò ní wá sí company yín mọ́ o. Adéjọkẹ́. Sir. ah why now obìnrin ò ní ṣe kó máa hùwà obìnrin you have started well you have spoken well eh? bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ àgbékalẹ̀ ó dáa ibi tó ẹ̀ǹdẹ̀ sí nìkan ló kù díẹ̀ káàtó you shouldn't have you know ọba máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ́ ṣé ká sọ pé threat nìyẹn ni. no sir. Eh, no one is indispensable kò sí mi lájọ àjọ òkun ẹ a máa ń tọ́ra wa ni tí bàṣẹ ò bá ṣe bá a la ò lè la you are helping me to help yourself that's the bitter truth ṣé o ti yé bó tilẹ̀ jẹ́ pé gbogbo ohun tó sọ ọ̀rọ̀ wà ń bẹ̀ ọ̀rọ̀ wà ń bẹ̀ and i'm ready to look into the matter. okay sir. ṣòtí ìwọ náà ni màá bẹ̀ ẹ má bínú màá wá nǹkan ṣe sí when i get to the office màá make sure pé mo i do the needful. all sir. ṣòtí yé yes sir. ẹ ṣé mo dúpẹ́ gan ni. Um, uh, sir. All right, sir. Yeah. Happy Friday, Laja. <laughs> Happy Friday, sir. Yeah, Palai. Yes, sir. Um, ṣé o ti rí Miss Akinlolu lẹ́nu? Rárá sá, mo ì tí ì rí wọn láre. Wọ́n ti dé sí ọ́fíìsì. Rárá sá, ṣé kò lákẹ̀kùn olórí fóònù. ó ah, ti try line ẹ̀ títí títí tí kò lọ ṣé ló ń padà. Hmm. àwọn client tán ní àwọn fẹ́ àwọn fẹ́ rí wọn fún proposal kan yẹn wá fà ṣán ti wá rí wọn. Ah, wọ́n ti lọ nígbà tó rí wọn wọ́n ti lọ. wọ́n ti bínú lọ again. bẹ́ẹ̀ ni sà. All right, where am I on to? ṣe. ok sir. Mm. sir mo fẹ́ sọ nǹkan kan fún yín ni. ok. madam fún mi ní letter of request kan pé kí n fa accountant nípa àwọn ní ìdánwò but kò sẹ́ni tó lè ka nǹkan kan tó kọ sínú ẹ̀. Uh-uh. excuse me kì í ṣe english language náà fi kọ́ ni. english ni but nobody kò sẹ́ni tó lè kà. Um, ó dẹ̀ túmọ̀ sí Yorùbá. ọ̀gá mi kò lè kà á mi rí nǹkan kan kà á. kíkẹ́ ọmọ tó máa ṣẹlẹ̀ ó tó bá di Monday máa máa attend sí yẹn tí mo bá try yẹn sìn lẹ́yìn weekend yẹn ò ní dáa fún yẹn nìyẹn. Yes sir. All right. All right sir. Ah. Ah, Bánjí ìwọ ọmọkùnrin mọ̀mọ́ tán náà mi lẹ̀ wọ́n bá ìtàn lẹ́bi fúrẹ́sẹ̀ǹtì ọmọ kẹntì ọkọ̀ bó lè ti sí. Ah, ah, ṣé mo ti ń wá kárí àti pẹ́. ní kíni tí bàbá wọn wá kárí àti pẹ́ sórí bíló tí a mọ̀ ká tàn mí òkè wo eré gbogbo ìdíjọ alẹ́ rẹ bẹ. kí tó ní alẹ́ rẹ bẹ. Hmm, ẹ ò mọ alẹ́ rẹ bẹ alẹ́ rẹ bẹ bí ìjọ jímọ̀ olóyin ni yìí máa ń dùn tó alẹ́ ìjọ ìgbéyàwó akẹ́rẹ́ kan saná sẹ́wìrì ìyàwó rẹ̀ tí wọ́n jọ bùlàbùlà ọjọ́ mò ń de yóò dùn bàjẹ́. o fọ́ ni o o ti fọ́ ni jù. kẹ́ni bẹ́ẹ̀ yà sọ fún mi èmi gámà kí mo fọ́lì wọ́n jọ bẹ́ẹ̀ mi àti ẹ̀gbọ́n jọ kan náà. tani. fọ́lì èmi àti fọ́lì. Rebecca máìka fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ẹ báwo ni ti bí owó tá a jọ sọ. sọ ah, yọ mi ò lọ tún yọ gbé wọlé nínú táìmù tá a wà stéètì tá a wà yìí lágbára jàre má continue. Eh? dákun jàre. irin èyí ṣe rí kìsìkìsìkìsì kí náà àǹtí ńlá ẹ káwọ ẹ kú gbádùn. mo fẹ́ béèrè favour kan lọ́wọ́ yín ni mo bí n pé mo fẹ́ kí ẹ bá wa ṣe kankan. okay mo rò pé gẹ́gẹ́ bí ìyàwó wa tí ẹ bá so oúnjẹ fún wa lé ni ẹ fi pé kò bàd. irọ́ kò bàjẹ́ lẹ́tọ̀ kí lẹ fẹ́ jẹ. ẹ̀yin tí bá lọ sínú kíchìn gbogbo oúnjẹ ló wà ń bẹ. irọ́ o ẹ̀sán tẹ́ ẹ bá fẹ́ fún mi o kò sí ní tí ń lè ṣe ọlí hmm? kí lẹ fẹ́. kò sí nǹkan tó ṣe tí mi jẹ létètè. irọ́ ni ẹ̀rọ ajá jẹ wọn wọ kí sí. ẹ̀rọ ara máa ẹ̀ka jọ lọ tó bá tún jọ débẹ̀ yẹn ọ̀tọ̀ tó ní kọ́tà máa ṣe o tètè mm. lọ dálé. dáńjọ lọ tí wọn pè ń fẹ́ nù ìbára olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa. ó tọ́ náà sọ ẹ dá lọ tó bá tẹ̀lé ẹ ní oúnjẹ yẹn sì dá. àbí òbúrú ní tètè bá fẹ́ òbúrú. ẹ pẹ̀lẹ́ ó ga àgọlọ òwò ìṣe lọfà ẹ tí a ti lọ. ribetente rebeka nìyẹn ribetente. ìwọlé yín ò ṣì tó ń fẹ́ kí ló fún ni kí ló ń rẹ́rìn fún un. Ah, eré òṣìwò lẹjọ ń bára yẹn ṣe náà kí ló fa wèrè. dalẹ̀ má bínú mo ń tó sí lára ni. kí ló ń tó sí lára ṣe òun tó sí lára nìyẹn lẹjọ ń bára yẹn ṣe tó ń fọwọ́ ra lára tẹjọ́ ń ṣe bí wèrè kí ló fa gbogbo yẹn. ilé tètè food food food wá lóúnjẹ wà bí kí làwọn tá a fẹ́ bá wọn ṣe ń bi ilé mi sí ẹ́ àwọn eléyìí ṣe oúnjẹ coding diet. eléyìí ti ẹ̀ ṣe é sí. wowowo tó ṣẹ́ sí lórí kó gbowó lọ́wọ́ ẹ̀ ni mi ìráyè gbogbo eré oṣù tẹ̀mọ̀ra yẹn ṣe má yẹ kí n change fún ẹ o kí ló fa gbogbo yẹn náà. àbí bí yẹn kó oúnjẹ sí mi bí yẹn ó ṣe ah, ọmọ ṣe é sí fẹ́ sáyé rẹ̀ sí báyìí Rebecca hmm, mo sọ fún ọ náà ni. àǹtí ń lọ. mo tò sí ara yìí. <laughs> wife ń lọ. ẹ pẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀. Ah, èmi ò mọ gba mo débẹ̀ oríṣiríṣi oúnjẹ ló wà kéèyàn mọ̀ sí lọ sàmúlò mọ́lá ló jẹ́ mo wá bí pé wò gangan ni sì ń bẹ̀. ẹ má wọrí èmi náà kò fẹ́ test ni mo fẹ́ wò bóyá ẹ máa lọ máa ṣe bí ìyàwó ẹ ní fẹ́ dìde láti ṣe ah, oúnjẹ bó sì ń sí ẹ ṣe bẹ́ẹ̀ lójú kù. ìyàwó gidi ní jẹ lọ́ọ̀dì ọkọ ẹ jẹ́ kí mi sọ oúnjẹ fún yín. ẹfẹ́ sí <laughs> ẹ é. wọ́n tí ó bá di ọjọ́ mi mo mm. ní ṣe o. Mm, kò mm. sí wàhálà ẹ̀yin lè máa ṣe nǹkan yín ẹ kú gbàgbọ́. ẹ ṣe kí ló wá sí ọtí tí mo kì í wá sí ẹ̀jẹ̀ kí ló tó ń láàgùn. ibi ká ọ̀rọ̀ owó ẹ̀ mú ọ̀rọ̀ wo yìí ni èmi ò like empty promises. a ní ọmọ mọ padà ẹ̀yìn mọ́ ah, mo ti sọ fún ọ pé ah, ah, ẹbí mi mo sọ̀rọ̀ adájọ́ mọ̀sẹ̀ lè mi a sọ̀rọ̀ mọ́ yẹ gbúrú mi bá sọ ní ẹwọ́ wá ń rí ni mo ti ní fún ọ wò ó kó lè bàa dán lójú tí máa dé ọ́fíìsì láàárọ̀ ọ̀la iṣẹ́ owó rẹ̀ ní kọ̀ọ̀kan mú bọ́ kó tó tó aago mẹ́wàá gbà bẹ́ẹ̀ ń pè ọ́ pé kò wá gbà <laughs> báyìí kò kọjá kò wá kò lè jù bẹ́ẹ̀ lọ. oró wó ni omi ńlá gbogbo. mo ti rí kò lè jù bẹ́ẹ̀ lọ ìfẹ́ rẹ náà mọ̀ ní kí sì kan mí bóyá já padà sí stéètì tàwa eh, tẹ́lẹ̀. tẹ̀sí ní báyìí. kí n tún tẹ́lẹ̀ tó sọ ló sì ló sì sí. ọlọ́run. ìdìrín ní robo. ìdìrín ní robo. àǹtí ó jẹ́ rọra o. ó jẹ́ rọra. darling bídèmí. mo ń bọ̀ díẹ̀ kí ló ṣẹlẹ̀. Mm-hmm kí ló kí ni. Godwin. Godwin meaning. ok má jẹ́ kí n twist ẹ̀jú fún ẹ etí tó bá gbà lọ dandan ni kò gbà bọ̀ Rebecca ti sanwó. <gasps> wow at last ah. yeah that's good news. Mm. ẹ kí ló expect ẹ darling what do you expect sórí torí àwọn tó dáft bèrè bí kábẹ́ yẹn lọ́lọ́run ṣe dárò àwọn àtàgbọ́n báyìí uh-huh. so that àwọn tó gò ní pọ̀ jù uh-huh. okay now dale tell me tí wọ́n bá ní gbogbo ayé ìlógbọ́n ó dà kí lè rè èrò tiwa yìí. <laughs> that is true òótọ́ um, ni good news ni hmm? so èlò ló wá san. two million naira. two million naira. yes. Ah, ah, kò wọ́n ọ̀tẹ̀ náà pẹ̀lú àdúrú wàhálà yẹn gbogbo eré gbogbo oúnjẹ gbogbo waste of time and everything pẹ̀lú gbogbo ẹni tó ní sọ pé ọ̀gá ilé iṣẹ́ lòun ẹ̀gbọ́n ló ní kan ẹ̀gbọ́n ló ní gbá kan just two million naira no. Eh, no darling darling ma mix it up o má gbàgbé gbogbo owó tá a ti ń gbà díẹ̀ díẹ̀ náà tá sum it up it's even more than five billion you talking about. <sighs> mo tọ́ ló sọ anyway all the same it still calls for celebration. exactly it calls for celebration. Mm. It calls for celebration. <laughs> darling, let's toast. Let's toast. Yeah, darling. To good luck. Yes, to good life too. Mm. Mm. Darling, please sit down. <laughs> yeah. Mm. So, kí ni a fẹ́ fi owó ìṣe báyìí? Ṣorí two million naira yẹn. Mm-hmm. Màá kọ́ deposit 1.5 million into your account. <laughs> Thank you. Thank you so much. Thank you so much. That's why I love you so much. What am I saying? Ah, ah, hey, am I dreaming in my sleeping? Banji, you are romance auntie-in-law. Eh? Answer me. Shut up, John. Ta ló ń pariwo mọ́ lórí? in law Are you okay? Ah, Wo, check in sàwọn confirm to ẹ tó tó bá ń wá afọ́fun gbé mu mo ló yẹ kó má wọ báyìí kó tó tẹ̀lé wọn tó bá wá ń ẹni tí ò ní ọpọlọ nílé ayé yìí ó yẹ kí wọ́n na okùn síta kó tí ọrùn bọ́ báyìí kó máa wọ ẹ lọ yìí ayé òkè. nìkẹ́ni sọ ọmọ tó ń sọ sẹ́sẹ̀ tẹ kórìí ẹ̀ burú orí ẹ̀ ló ń bá sọ̀rọ̀ bá stupid gan. Ah, ah, ẹ wá gbà mí kí n rà dáadáa. nisoro eh, eh, Rebecca abirẹ kí ni wọn tẹ problem what's the problem tell me ẹ eh, kí ni ìṣòro ẹ ṣé tí ojú ìyàwó bá ṣe ń pọn mi ṣé bíi tiẹ̀ náà wá sọ ni ẹ <laughs> wo mi kò wo rẹ̀ náà wo mi kò wo Eh, ok tó bá mọbi tó ti lè rí àwọn ẹgbẹ́ ẹ tó lè fẹ́ tẹ̀lé fara yín sílẹ̀ yìí mm. tó bá mọ bẹ̀ jẹ́ kí n take pink kí n júwe fún ẹ tó bá ti bọ́ sí gbòòrò ó ní ìdátìrìn jìnnà wàá rà wọn oníbàárà the beggars níbi tó ń jókòó sí kò jókòó síbẹ̀ kò kọ́lé síbẹ̀. ká yọ mo ní ká ká dáa fún àbúrò ẹ burú ni sọ́wọ́n lè tó sọ ní ìgboro ẹni ṣé ti gbàgbé promise rẹ ni ah, èmi mountain your forest èmi bọ́tà lórí búrẹ́dì rẹ ṣé mo wá bí kí ni kí ni pa yín lẹ́kún abẹ́rẹ́ pẹ̀kú lẹ̀ ń sùn. ẹkú lẹ̀ ń sùn wọ́ <laughs> jẹ́ kí n sọ nǹkan tí ò yẹ fún ẹ because o daft o lọ́pọlọ o jí ojú ẹ ò là ṣòsìgbọ́ this is my husband o tẹ̀lé mọ̀ tún mọ̀ ẹ̀ o gbóyìnbó anyway ọkọ mi rèé èmi dẹ̀ níyàwó ẹ̀. ta ni. báwo ló ń gbà yọ ọdún lẹ́kẹ̀dẹ̀ rẹ̀ wọ́n yà ọ̀sẹ̀ ta ni àwọn ọlọ́kọ ẹ̀ ń gbọ́ wẹ̀sì. wo ta she has spoken well bó ṣe sọ yẹn gan-an lórí she is my wife ìyàwó mi ni bá ṣe rí rèé sẹ́yìn mi ò gbọ́ rí mm. ṣé làbí kẹ́yìn ẹ ti ń hàtì fíìmù ẹ sọ fún mi pé ó ń ṣe àtà nìyí kí n tètè mọ kí n máa yín kọ́ kámẹ́rà wà ká mọ mm. súùtì yín ẹ̀yin ẹ̀yin bẹ́ẹ̀ mi hàtì fíìmù ẹ jẹ́ jẹ́ kọ́ ni yín pé káìsẹ́ nọ́mà nọ́mà gidi ni káìsẹ́ ló bá sọ sí o àbúrò ìṣe wà bú ni àǹtí ń lọ. láǹtí ń lọ ẹ. Ah, ayé ẹ̀yin ọkùnrin ọmọ ni kọ̀kọ̀mọ̀lì mí ni o èmi ah, Bánjí Bánjí ó jà mí lórí ara ó tún jà mí lórí owó ó tún ní mọ́ ọ lọ kẹ́ni kí ló mú ọ wò ó sórí tiẹ ibi ìní ti ṣèdájọ́ rẹ̀ ń tó lọ iná bíi iná bí kò kú dànù ní ìsìn ìwà àtàwọn wo. tó bá try any nonsense ní ìbà ilé mi wàá regret pé wàá lè ayé Banji àsìkò yìí mo hate pé máa bá mi tọ́jú mọ́ mi ìbọn mi làkì fàgbọ́ lórí ìbámu ọ̀hún ẹ ẹ lè ní pa ẹ lè ní pa lè ní pa ẹgbẹ́ ọgbọ́n ọwọ́ mi tán ọjà mi ń tara ẹjà mi ń ti gbogbo ayẹyẹ ló fi kàn pa ó lè ayẹyẹ ló fi kàn pa ó lè ń takun fún wákàtí. olórí ibú àwọn olóòsì kò ní dá fún yín ẹyẹ lórí burúkú. Eh, ah, ah, mo dáràn Rebecca ìyámọ̀ jẹ́ o Rebecca ọ̀sọ̀wọ̀ sọ́ọ̀tì ah, wọ́n ti lù ọ́ ní jìbìtì láyé mi láyé mi. wo tí n bá play bẹ́ẹ̀ yẹn kí n tẹ́ pẹ́ bí. Bídèmí darling shopping two million okay two million two million your account. rẹ́ra rẹ̀ nílẹ̀ kò lọ́rùn gbé ọ̀gá. one million lọ fẹ́ tó donate blood wow one million that's a huge sum. Oh, no wonder, no wonder. Universal donor ni. O negative, oh, no wonder. Ṣé àwọn méjì ṣàwà òkè ṣá? Àti donor àtẹni tó gbẹ̀jẹ̀. Okay, that's good. That's good ok mo kàn ní kí n béèrè náà máa mú ìmọ̀ pẹ́ ti ṣe tán ni ẹ bá ti pè mí lórí intercom kí wàá bá yín. is it bad for coming? ma. mo ní ṣé ó burú bí mo ṣe wá yìí. ah no kò burú ma. ìyẹn ò bá wọn jọ torí ọlọ́run o ṣé owó company tẹ́ ń pa tẹ́ ń pín ní one million tó ń san àbí wo. ah rárá o ah <laughs> rárá ma. um, honourable kọlọmọ accident so ó lose ẹ̀jẹ̀ gan ẹni tó wá donate ẹ̀jẹ̀ fún lọ fún ní one million naira. ah are you killing me? no ma wọ́n fún ẹ tó fún yàn ní ẹ̀jẹ̀ ní one million ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ni ma ah, so bu wọn láìfọ ẹ mọ ni. rárá ẹ̀jẹ̀ lásán ló fún wọn. ẹ̀jẹ̀ lásán just like that. yes ma ṣùgbọ́n. ẹ eh, ẹ eh, ó ti tó mo ti rí ní tí mo fẹ́ mú. okay ma. ẹ eh, who are the people you say are asking about me or my phone. Hmm. àwọn wo ló ní béèrè mi lórí fóònù tó sọ fún mi. oh okay ah, ìgbà tẹ́ni pé kí n má disturb mi manager ti àtẹ̀sí wọn. what What can fa? Am I a kid? Ah ah, manager. Does he wanted to take my responsibility when I was leaving? Ma. Where is he? Níbo ló wà? Inú office wọn ma. Ó yá ní kó me mi l'office báyìí. Okay. Wò. Mo ṣe yanu. Mo ṣe yanu. The day we see devil, devil see grand. Njo abari bi ni bi wọlé. Okay mi àti. kí ni nífà torí láti máa sùkú responsibility mi why I was still living. bọ́bá not about asked me kí ló ṣẹlẹ̀ you knew what was happen o ò ní láti láti máa attend sí gbogbo customer nígbà tí mo sì jẹ́ jíyà ìmúlé iṣẹ́ yìí. no I abeg to disagree madam in as much tèmi náà bá ṣe wà nínú iṣẹ́ yìí tó pé gbogbo contribution mi fún ìgbéga ilé iṣẹ́ yìí mo ní every right tẹ́ ẹ bá ti sí ara ọ̀hún tẹ́ ẹ bá sẹ́wọ́n kẹ́rìbọ̀dì máa yọ yín lẹ́nu kọ́ máa dà yín láàmú mo ní every right láti attend sí clients. you are shit yẹ yẹ ẹ ọgbọ́n jí ẹ̀mú rẹ létí iṣẹ́ ti tán àwọn wo sáwọn yẹ ẹ àbí kò fẹ́ yọ ni tí ma màá nà ẹ bí ẹran ọ̀nà ta ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ah, ẹ mọ̀ gbà mí kẹ́ ẹ who does it. o oh, torí ọ̀gá tó gbẹ ní wa lórí àbí ṣé bàbá ẹ ló ní ilé iṣẹ́ yìí. ìgbà ń tọ́. ẹgbọ́n tèmi ló ní ilé iṣẹ́ iná kí ló bá fẹ́ lẹ̀ má bá lọ́wọ́ bá lẹ̀ kan. ìwọ ìwọ ni wọ́n bọ̀ mí síbi báyìí. wọ́n mọ̀ ti ràn. ṣé o lè gbà mí sí. ó jẹ́ mo ti fẹ́ yabọ́ lágbárí. ìwọ tẹ everybody wò láwọn sunkún lè ṣe yìí. òun wọ ẹlọ́wọ̀ rẹ rè. àwọn ìyá ìwọ wọlé àwọn sunkún. so stupid we look at you as if you're mad. ẹ sálì ẹ sálì ẹ sálì ẹ sálì what you are just a moron afọ ah, what you are just a moron bẹ́ẹ̀ ah, mo máa ń nà ẹ̀yìn talẹ́fẹ́nà bí ẹran ni ṣe máa nà ẹ́ àwọn wo bẹ́ẹ̀ mo sọ ma ma ma mo rò pé ah, mo pé mi kàn ṣe lè máa nà ẹ́ bí ẹran wọ́n àtà ni wo mi kàn wọ́n yẹ pé torí yẹlé ni máa fi kó mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ máa nà wọ́n kí ló ń ṣẹlẹ̀ yìí àbí kò fẹ́ dá fún ọ eh, eh, kí ló ń ṣe kí ló ń ṣe eh, àbúyẹ̀ wa burú ni orí ẹ̀ ti dùn àná ìgbà ọmọ ọdún ẹ̀ báyìí jẹ́ mi ṣe bí ìyá mi mọ̀ náà ṣe bí ìyá mi mọ̀ náà ọ̀gá kí ni general manager ṣe tí ó fi di ọ̀rọ̀ ìfọ́tí. sir ní ọjọ́ yẹn àwọn clients kan ni wọ́n wá síbi iṣẹ́ so wọ́n láwọn fẹ́ rí gm wọ́n láwọn wà ní mood láti rí anybody so wọ́n dẹ̀ explain fún secretary gbogbo kí ni ìròyìn ọmọ yẹn dáadáa because òyìnbó náà fi sọ̀rọ̀ so ìgbà tí mo wá dé reception mo ráwọn yẹn tó ń jókòó síbẹ̀ wọ́n ṣàlàwọn bínú lọ mo ṣe gbà kó má bínú lọ mo attend sí wọn i dey settle everything bgm ṣe wá bá mi lọ́fíìsì yẹn pé kí ló ti mo lọ attend sí àwọn clients tó ń wá mo ní à ìgbà tó ń bínú lọ ni wọ́n láṣẹ wo ni mo ní láti attend sí wọn mo ní à mo fẹ́ kí iléeṣẹ́ lose customers ni wọ́n ṣe là mí gbàjú nìyẹn ìṣàkínní ẹ̀ ṣáà gbòdì lára mi ẹ̀ ń bú wa ẹ̀ ń sọ̀rọ̀ sí wa ẹ̀ ń sọ òyìnbó sí wa kò yé wa yẹn ń ṣe nǹkan burúkú but ẹ ṣe máa gbá mi létí pé mi náà ṣe gbá tèmi nìyẹn mo kàn retaliate ni. shut up o oh, retaliate retaliate wo lo retaliate don't lie in his presence if you lie in his absence uncle bother him not hmm. he slap slap slap me ó gbá mi ó gbá mi báyìí he beated me like i was a baby and he now say i cannot sack him uncle Please allow me using my power as general manager to sack him. Now, now, my Will power. Will you shut up your mouth and keep your quiet permanently? What is all this? What are you saying? Zeta. Rebecca, kí ló ń sọ lẹ́nu iná? I am spoken. Ẹ Ẹ mà gbà mí kẹ́. Rebecca, he beated you, beated you. Mm. lẹ́nu ẹ. When your mother came, I mean my sister, Aunty Bimpe, when she came asking me to give you a job, inú mi dùn tọ́lọ́ ti ṣe tán. I was so happy pé ó kékeré má nà ṣe ilé síta. I gave you a job thinking that pé ah eléyà lọ ṣojú mi wo bó ṣe bà mí lójú jẹ́. Honestly, you are a disgrace to the family. I mean the entire family. I wonder how how did you manage to get a certificate? Níbo lo ti rí ìwé ẹ̀rí? I wanted to score an account book. Shut up! Kí ló ń ṣe kí nìyí? Ah, ọmọ ìyá máa dalé owó mọ́ mi lórí kẹ̀. What's all this? I see. Eh, mo mo mo jẹ̀bi o, mo jẹ̀bi o, èmi ni mo jẹ̀bi o. I think there is need for me to admit that èmi ni mo jẹ̀bi bó ṣe ń re o tẹ́bí máa dé tán máa níjọ bá mi gba àbúrò ẹ̀ síṣẹ́ bá mi gba ẹ̀gbọ́n ẹ̀ síṣẹ́ bá mi gba mọ̀lẹ́bí ẹ̀ síṣẹ́ ṣe do I have to go through all that stress pé òkè lọ́kọ̀ sátífíkẹ́tì wá nǹkan kan kí n tó lè fún ẹ níṣẹ́ ṣe this is the aftermath ìgbẹ̀yìn nǹkan tí ó yẹ kí n ṣe tí mi ò ṣe òun ni mò ń rí yìí tí mo lọ gba he beated me he beated me sẹ́nu iṣẹ́ as the head the general manager at that. ah okay ọ̀rọ̀ ṣì kù ọ̀rọ̀ ṣì kù àbọ̀ abániyẹn when sure. I see my sister uh, I'm a, I'm a, I'm a yawning out. I'm sure. Um, please. Will you allow me to talk? Eh? Rebecca. Sir. Henceforth, I repeat, láti ìsìn lọ. Eh? Mi very enemy, rí Ah, uncle. Please take your leave. You can go now. Máa ní jàmọ̀ sí ọ̀rẹ́ I ṣe ṣe. Láàrin wa ìta ni. Èmi àti ẹ̀ ni. Lari, ah, ni eh, jam. Sá. Eh, Sir. Eh. Láàrin wa ìta lẹ́nu májọ máa ṣe. Èmi àti ẹ̀. Ọ̀rẹ́ láwọn ṣe ní ìsìn àmọ̀ sọ̀rẹ́. That's your problem. That is your problem. Okay? Take your leave now. I mean, Uncle Sean. Uncle Sean Isha. Ma ma fuck ni mo enu. Come on, move move move move. Friendship. Move your there. Friendship. Friendship van bebe. Ode. A lot have been said about you. Bó ṣe mess up gbogbo fund ilé iṣẹ́ kó tó tó ní relationship tó dáa pẹ̀lú pẹ̀lú customers. Yet ni ò until you come here to prove that. òyìnbó wọn tó dáa jù náà sọ lẹ́nu yẹn. ọdẹ irú àgàtú wo ni mo gbé sí iléeṣẹ́ yìí náà sorry about that. Yes, sir. I do appreciate what you have done so far in that company. I appreciate to bits, okay? Yes. Thank you so very much. Yeah, um, Henceforth, uh, ipò yẹn the Uh, General Manager thing, take it, take it up with immediate effect. Go there now and start doing your job. All right, okay? Thank you so much, sir. Ah! Hmm. Hmm. Anyway, there is no newest thing under the ẹ̀fọ̀n kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ ní o ti di past tense nu o ti ré kọjá bí owó aago hmm. it was one of those things ṣé ìníríṣẹ́ ń bò mí ni màá ríṣẹ́ ń bò mí life must go on tẹkàn sọ̀rọ̀ ayé dọlọ kíni kíni kíni kíni kíni gbé tí ń gbin kíni nǹkan tẹ gbé tí ń tì gan àà ẹ má lọ wá o. àgbékẹ́ kí ló dé o ò tún lọ bí iṣẹ́ láàárọ̀ yìí ni. kò sí nǹkan kan mo ti pè wọ́n pé ìnílé wá èyí ló wà péjọ karùnún tó mọ̀ ti lọ bí iṣẹ́. ah ṣé ti péjọ márùn-ún ni. kò pé ọ̀la ló máa péjọ kẹfà tó ti lọ bí iṣẹ́. mi ò ka i'm not counting. ohun tó bá ṣẹlẹ̀ ni kò sọ torí para ń fún mi. ah sẹ́yìn kì í ṣe nǹkan fúra ni tára fi ń fún yín. ojú làgbà ń yá àgbà ń yánu bọ̀rọ̀ awakọ̀ ẹ̀ ń kọ́. ó gbé mọ́tò lọ lé mẹkáníìkì. ohun tó sọ ń jẹta náà nù ọlọ́kọ̀ bàjẹ́ ń jẹta ṣé ohun tó bàjẹ́ lára ọkọ̀ òun ọ̀yìn tí ìtúnṣe tán ẹ́ wo ṣé o mọ wàhálà tí ń ṣe kọ́ ọ tó rí ibi iṣẹ́ yìí o mọ̀ pé mo sunkún sábúrò mi lọ́rùn kódà mo rojọ́ rojọ́ rojọ́ ẹnu fẹ́ẹ́ bo kó tó ní ọlọ́rẹ̀ ṣe olórí wọn níbi iṣẹ́ nǹkan àbí ṣébi iṣẹ́ náà kọ́ ló ti rówó òun ló gbébi tá a wà yìí dúró ọ̀ ń gun ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì ọ̀ ń wọṣọ tó wù ọ́ ọ̀ ń jẹun àsìkò ebi ò pa wá òkú òkè farapamọ́ fẹ́ni tí ó wẹ̀ o n tó bá ṣẹlẹ̀ ni ó sọ a ní òsín nǹkan kàbí kí n lẹ tún fẹ́ ń sọ báyìí mo gbà sí mi orí ewé li ní ìfù ẹwà don't have strong àti o ìlọ́kàn tó le rárá ẹ má frustrate sí life mi. ọgbà ní ìfù hmm. ọgbà ní ìfù lórí omi ni àbí kò burú mo ti gbọ́. mi ò ní ọgbà ní ìfù lórí omi ìsinmi orí ewé ní ìfù mo gbà ẹ lọ jẹ́ ká jàre. n ò jẹ́ ká ìwọ ló kọ́ n ò jẹ́ ká. ẹ lọ mu kọ́fì ń gbà náà. èmi kọ́ mo mu kọ́fì o wọ́n lọ sọ fún mi kí n mọ̀ pé wọ́n lọ mu kọfí mo ní ọmọ fi kọfí lọ mi mọ́. kí wàá lọ jẹ. kí n tiọ. one million lọ fẹ́ tó donate blood wow one million that's a huge sum. Oh, no wonder, no wonder. Universal donor ni. O negative, oh, no wonder. Ṣé àwọn méjì ṣàwà òkè ṣá? Àti donor àtẹni tó gbẹ̀jẹ̀. Okay, that's good. That's good. Okay, mo kàn ní kí n béèrè náà. Máa mú ìmọ̀ pẹ́ ti ṣe tán nù ẹ bá ti pè mí lórí intercom kí wàá bá yín. Is it bad day for coming? Ma. Mo ní ṣé ó burú bí mo ṣe wá yìí. Ah no, kò burú mà. Ìyẹn báwọn jọ torí ọlọ́run o ṣé owó kọ́ńpìnì tẹ̀ ń pa tẹ̀ ń pín ní one million tó ń san àbí wo. ah rárá o ah rárá ma um, honourable kọlọmọ ẹ̀ l'accident so ó lose ẹ̀jẹ̀ gan ẹni tó wá donate ẹ̀jẹ̀ fún lọ fún ní one million naira. ah are you killing me. no ma. ah wọ́n fún ẹ tó fún yàn ní ẹ̀jẹ̀ ní one million. bẹ́ẹ̀ni ma ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ni ma. ah so bu wọn láìfọ ẹ mọ ni. rárá ẹ̀jẹ̀ lásán ló fún wọn. ẹ̀jẹ̀ lásán. bẹ́ẹ̀ni just like that. yes ma ṣùgbọ́n. ẹ ẹ ó ti ṣé tèmi ò bá mi báyìí. mo rò pé ẹsẹ̀ ẹsẹ̀ tẹ̀lé mi ni ẹsẹ̀ ń wò mí báwọn ẹ̀jẹ̀ ń bẹ́ lára mi falafolo rẹ́gúlà kan sọ màlẹ́ mi bì í ìṣẹ̀ṣẹ̀ mọ́ wá bí kí wọ́n mọ̀ èmi mọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ẹ̀dá alẹ́ ń bí ni tó ti ń bá sí lásán bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹ jẹ ni bí n bá tọ́ lásán bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹ jẹ ni gbogbo tí ń bẹ lára mi tẹ̀ ń wo tó tó tó tó kalẹ̀ ẹ̀jẹ̀ ni mo rò ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ tẹ̀lé ni kò jẹ́ kẹ́ ẹ dá mọ̀ lóòótọ́ ni wọ́n ẹ̀ṣẹ̀ gbé mi débi. àhàbàlájọ <laughs> ó bọ̀ lẹ́bi orí ogun ẹ̀jẹ̀ rẹ̀ lágbálúgbù. ẹ má wọrí tí dókítà bá ti ṣe tán wọ́n á wá attend sí i ṣé ti wọ́n ẹ ní sùúrù wọ́n jẹ́ ìtẹ̀lẹ̀ náà torí ibi dáa tó ń lọ ó tún pọ̀ èyí sọ̀nà kan tá a ti fẹ́ gbé náà rè. good day crowded please i'm going towards blood donor traders appointment ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ bá mi tún sọ ibo lẹ ń lọ gangan. nurse i meant i'm going towards blood trade department àwọn tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ àtàwọn rẹ̀jẹ̀rẹ̀jẹ̀. ẹ dẹ̀ dákẹ́ ṣọ́ba yín wí ni. wẹ́sì wẹ́sì ah, kí ló ṣẹlẹ̀. madam ẹ má bínú i mean blood donors department. Yeah, yeah. you got it that was what i meant. ṣé àwọn èèbò tí mo gba ẹ̀jẹ̀ ẹlẹ́rìí kí dókítà tó kọ fóònù tó ń gbẹ̀jẹ̀ ń bẹ̀ gan àwọn èèbò òfò. bíṣọ̀pù yẹn àti dáhùn báyìí. àti kẹrin mérò ó ṣe pé ó máa yin nǹkan tó ń sọ àbí wèrè ni. àwọn ọba nílé èwo. madam ẹ má wọrí but madam ṣé kò kí ṣe pé fẹ́ donate blood. yes of course mo fẹ́ donate ni i came for donor and i was here for donation. lẹ́nu ilẹ̀ dẹ̀fẹ̀ fẹ́ jẹ̀yẹ náà sílẹ̀ ọ̀rọ̀ ẹ jókòó ẹ jókòó síbẹ̀ yẹn. as you sit down. ẹ lọ jókòó sẹ́yìn ẹ lọ síbi ọ̀nà ẹ̀yìn bẹ́ẹ̀ yẹn ẹ jókòó àwọn ọmọ ẹgbẹ́ jókòó wájú ẹ̀ ní ẹ mọ̀ sóbi ẹ jókòó. Ah, wá sí àwọn kí n tiẹ̀ ń bẹ̀. ẹ mọ̀ sóbi apábí oúnjẹ ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ. ìwọ kú yóò lè jẹ́kẹ́ lẹ́jẹ̀ láró ah, àwọn èkó ní kú tí jáde lẹ́nu yóò máa gbé ẹ̀jẹ̀ ẹ ọlọ́run sáà ní ẹni ẹgbà. ẹ wá àǹtí ẹ má bínú ẹ dákẹ́ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ tí fi máa sọ̀rọ̀ tán bí ṣe ti gbọ́ ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe ń sìn in few minutes doctor máa wá attend sí ṣe rí gbogbo yín àtẹni tó fẹ́ fẹ̀jẹ̀ sílẹ̀ o àtẹni tó fẹ́ rí doctor ẹ máa tẹ̀lé mi ká wá lọ rí wọn. ṣé ti bá ẹ jẹ́ káwọn kọ́kọ́ dé kọ́kọ́ tẹ̀lé mi kẹ́yìn máa bọ̀ lẹ́yìn. kí ah! wọ́n tẹ̀lé wọn no no ọlọmọ ẹgbẹ́ ọ̀rẹ́ ọ ẹbí lè jẹ báyìí wí. bàbá sọ̀rọ̀ ni. Ah, ẹ bó ṣe bẹ́ẹ̀ ṣe tó. Hmm. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin náà lẹ́sẹ̀ Come in, please. Good afternoon, sir. Oh, good afternoon, madam. Yes, sir. Have your seat. Thank you, sir. Eh, excuse, sir. Huh? Please, sir. I wanted to ask question. Ẹ àwọn Yorùbá ní béèyàn bá fẹ́ ṣòwò èèyàn máa ń kọ́kọ́ wádìí irú èyí tó yóò bàjẹ́ ń bẹ̀ ni. Ẹ dákun tíyàn bá fẹ́ fi ẹ̀jẹ̀ lẹ̀ bí èlò ló máa ń tó. Màdàmà kọ́kọ́ ná ó dìpẹ́ lórí condition tá a bá bá yín lẹ́yìn tí a bá ṣe àyẹ̀wò tán lára yín ká tó lè mọ iye pint ẹ̀jẹ̀ tá a lè gbà. You have not getted me, doctor. Ẹ hey, tí ì get me. Àní about to fẹ́ fẹ̀jẹ̀ lẹ̀ bí èlò lẹ ń fún wọn. oh. i'm talking about owó tẹ ń fún wọn money. but you understand yẹn sẹ um, two thousand five hundred naira owó pint ẹ̀jọ̀ kan. two thousand five hundred naira. bẹ́ẹ̀ni ma. ok tó bá jẹ́ ọ̀nà hundred nǹkan hundred bloods. madam. sá ṣé ẹ̀gbọ́n tí mo sọ ni. ọ̀nà hundred. ẹni two thousand five hundred tẹ́lẹ̀ bá fẹ́ fẹ́ lẹ́nu hundred. How much will it be? Okay, okay. Ó jẹ́ two hundred and fifty thousand naira. Two hundred and fifty thousand naira. One hundred, two fifty thousand. Okay, okay. It's manageable. Ó wà manageable. Eh, kò sí doctor. Please, a bank ń pè wọ́n kí wọ́n wá hundred lára hundred pounds ẹ̀jẹ̀. Lára tí ṣé o doctor. madam. why are you laughing. Hey, ni ẹ̀yin lẹ ń um, sherry madam be me at in wáyé tí wọ́n bá gbà kọjá two pints of blood lára wa onítọ̀ máa sọdá síwájú. <laughs> two pints of blood tí wọ́n bá gbà lára lẹ́yìn lára tiyín it's not mine ẹ wò kódà kó jẹ́ one thousand trọ́sà ni wọ́n fe gbà kókó pàǹtì lára mi wọ́n ah, gbà ah. it's the disease of uh, eye see not nose see àrùn ojú eléyìí kì í ṣe ti mú sẹ́ẹ̀rí bí mo ṣe kún wájú tí mo kún lẹ́yìn ni who does that doctor ẹ dákun ẹ bá ń pè wọn ẹ jẹ́ wọn wá gba hundred pounds tẹ́ ẹ bá lè gba one thousand. kọ́ wá ṣe kíni. ọ̀dà tí ò bá dá yín lójú tẹ́ bá fẹ́ kọ̀ǹfàmù ẹ̀ dáadáa tó yàtọ̀ sí àpáàtì wèrè ẹ wò ọwọ́ mi rìn ẹ sá ńládà ẹ kàn sá mi bẹ́ẹ̀ báyìí sá yọmọ yọmọ yọmọ flọ́ọ̀sì ni tí yọmọ flọ́ọ̀sì gidi yẹn ò possible ọ̀nbi àwa ò kí ń ṣàyàn ládàá. nítorí ẹ bá rí ẹ lè lo kẹsà ti gbẹ̀jẹ̀ a ní ẹgbẹ̀jẹ̀ mímu kó two fifty thousand. ẹ̀fọ́ ni àwọn ò kí ń ṣàdá ń bí ọ̀n tí tán bá tó ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ yín gangan wọ́n tó máa mọ̀ bóyá àwọn kan. ah doctor ah doctor it's me i have body i'm not paining you are paining kí ló dé tara ń ròyìn ẹ̀rọ alára òòrùn ẹ̀sùn ẹ̀wọ̀ you are not waking you are not sleeping ah doctor. hello just come in. kọ́kọ́ mi kàn wá gbá ni o lẹ́tà ń kọ́ mi ò kán wá gbẹ ẹ̀jẹ̀ o hundred pound ni kí bá lè gba two hundred gan kọ́mọ ni. ìkún nínú ọ̀hún yìí ọ̀yẹ́ ìbò torí tí ìlú bá sí ẹ̀jẹ̀ yẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹun ọ̀rọ̀ mi jẹun kò ṣe yáyá bí èèyàn bá tẹ́gbẹ́ ara èèyàn pẹ́ẹ́pẹ́ lọ́pọ̀ wọn lọ fi abẹ́rẹ́ lọ́pọ̀ wọn lọ́gbọ̀n lára bí èèyàn bá dákú lọ́pọ̀ wọn lọ́gbọ̀n lára lọ́pọ̀ wọn lọ́gbọ̀n lára tó bá ti wá lọ àwọn tó kù fẹ́ sí dókítà òkú lówó kò ní fún olówó pé òyìn gbọ́dọ̀ lẹ́mọ̀ ó kí lè fún mọ́tò gbà nínú nínú bá fẹ́ ju ogun ọ̀dọ̀ wọn. ẹ̀yin kẹ́ ti jẹun kí ẹjọ́ wá bí ẹ̀ ti jẹun. fẹ́rú oúnjẹ dúró nípa tó fi délé tó bá mọ́ jẹ ó yàtọ̀ sí àwọn oúnjẹ tó yẹ mọ́ jẹ lọ́mà. mẹ́tò ìwọ jẹ búrẹ́dì wọn bá wù náà ẹ wá mú ọ̀pá ẹ wù oúnjẹ àwọn tó wọ́n fẹ́ jẹ náà wù. tàbí fẹ́ mọ́ apú apú apú bíbò torí ó lẹ́nu dùdù lọ èmi ẹjọ́ fún mi bá yàtọ̀ wà lórí méjèèjì tó báyìí náà ṣe wà yìí ẹsẹ̀ ti jẹun dáadáa kó tó ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ nílẹ̀. kódà ẹ ní pírọ́blẹ́mù gan o hmm? wọn ò tí sọ fún yín ah! ẹ dọ́nà kí ni pírọ́blẹ́mù tẹ̀yìn pẹ̀lú tèmi pírọ́blẹ́mù tèmi ni pé kí n jókòó kí n relax kí n dẹ̀ kí n dẹ̀ máa observe problem tẹ̀yìn níbi kẹ́ máa rújọ́ bíi dídì ni ẹ̀yin náà ẹ̀rẹ́lẹ́ fẹ́ fẹ́ jẹ̀ sílẹ̀ ẹ gbogbo ẹ̀jẹ̀ tẹ́ fẹ́ fi sílẹ̀ gan ìtọ̀ yín gan ṣé kò sí kò sí ká gbogbo ẹ̀jẹ̀ tẹ́ fẹ́ fi sílẹ̀ ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ṣe kù pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀nà náà èyí lẹ́yìn lẹ́yìn fẹ́ wọ́n fẹ́ fẹ́ jẹ̀ sílẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ṣe rí aṣọ tó ń jẹ búrẹ́dì lórí ẹ̀pà wọ́n ní pàǹtì mẹ́ta pàǹtì ṣé wo opportunity lẹ́dẹ̀ ni opportunity lẹ́ni ẹ̀dẹ̀ tí ń fọ opportunity yìí ẹ̀ fi ṣe nonsense ìyẹn nonsense opportunity ẹ̀jọ̀ ń tọ̀ lóhun mi ò mi ò ayé tọ̀rọ̀ tẹ̀yìn mo ní nǹkan tí mo rò ẹ̀jọ̀ ẹ má disturb mi ẹ̀jọ̀. lọ lóṣù tó wà ọgbọ́n tẹ̀rù tẹ́tẹ́ mẹ́wàá rojú òru nílẹ̀ tẹ́rù ojú òfò lè lórí kí mo sì sọ ní ìsìn tẹ́mi mo kọ́ báyìí ni ẹ̀mí mo ní ká ẹ níṣòro ẹ wá débi ní ìsìn ẹ wá sínú oṣù kalẹ̀ ẹ ń jẹ́ ẹ ń jẹ́ yín pàbí kílípọ̀ lọ́wọ́ ẹ ń jẹ́ ní olúwa rẹ̀ lórí ṣé èmi mo kọ́ báyìí ni àbí kí gbogbo ládàá ẹgbẹ́ yìí tọ́lọ́ kan yá mi lè sìn àǹtí òfò àǹtí pẹ̀lú èbó èbó rí bú wọn ọ̀rọ̀ tó ìbò ara wọn gẹ̀rọ onígbẹ̀jẹ̀ ló kó lára wọn àwọn èbó òfò sì máa ṣara ń jàǹbá onímọ̀ ti tọ́lọ́ nìsín kí n fún yín fọ́máàtì kí n fún yín fọ́máàtì bọ́wá ṣe máa yìí tá a fi lè tẹ̀ nínú àjò wa fi jọ àpò ìwà ọkọ̀ mẹ́ta mo fẹ́ fún yẹn mi nǹkan fi pọ́kọ́ nbá ní ìfẹ́ yìí pátá méjì ni wọ́n fi yà nbá ní ìfẹ́ yìí lọ́wọ́ púpọ̀ bẹ́ẹ̀ ń lọ sí àyè lọ àwọn fún mi tí mo lọ sí mo ní ìfilé lọ́wọ́ èmi ò ní sọ́ọ̀bì tí mo ṣe ń gbẹ̀gẹ́ ayé ìbí tí mo fẹ́ yẹ̀yẹ̀ lọ ẹ̀jẹ̀ ló pọ̀ lára ẹ̀jẹ̀ fẹ́ẹ́ yìí ẹ gbọ́ wọ̀nyí ẹ̀yin ni wọ́n sọ pé ẹ fẹ́ fẹ̀jẹ̀ sílẹ̀. ìṣẹ̀jẹ̀ wọn fẹ̀jẹ̀ lẹ̀. young man ṣé olódì yìí ò ti ṣetán tó fẹ́ lọ. ikú bo kò sí kú lójú mi ogún ọdún lónìí ẹgbẹ̀rún ọdún lónìí òkè gbẹngbẹ lókè òkè tí òkè sá òkè wò mélòó lọ́gbọ́n orí mi tí mo wá fẹ́ ti da ikú kò sí kú lójú mi ẹ̀jẹ̀ ni ẹgbàgẹ́jẹ́ mọ́ lọ. ṣe rí ipò tí ara yín wà yìí tí wọ́n bá fa half pint lára yín ẹ máa sọdá. wọ́n wọ dọ̀gí ẹ ń wọ́bi tó ní bí mo ṣe rí èmi ní fẹ́lẹ́fẹ́lẹ́ bí orí oró yìí ẹgbẹ́ kánú ológun kan ní òjò tájà bá a ṣe mọ́ràn wa rè sẹ́ni kékeré wa àgbà wa àwọn bàbá wa àti ìyá wa bá a ṣe rí ni kò sóun jẹ́ tá a lè jẹ tán lé ayé yìí kò ní hàn lára wa o inú fẹ́lẹ́ tẹbi kọ́ o káfí gbogbo lé ayé ìjẹun bí ó ṣe rí fẹ́lẹ́fẹ́lẹ́ rìn bí ọ̀bẹ bíríkìlà o ẹ wo bí ìṣẹ̀ṣẹ̀ mọ́ fẹ̀jẹ̀ lẹ̀ bí pátá méje bí pátá mẹ́rin bí mo ṣe mọ́ fẹ̀jẹ̀ lẹ̀ wẹ́wẹ́ gbẹ́ndẹ́ fẹ́gbẹ́ndẹ́ mọ́ fẹ́ darí ọ̀dọ́ pọ̀. ṣẹ̀rí ọlọ́run tó nífẹ̀ẹ́ lórí kẹ́kọ̀ọ́ kó wá sí hospital wa mi bíbẹ̀ kọ́ tí wọ́n bá gba half pint ẹ̀jẹ̀ kan lára yín sí bí mo ṣe bá yín sọ̀rọ̀ ẹ máa sọ̀dá. kí ló dé kí lorúkọ yín náà. orúkọ mi ah, jẹ́ kí ládé aríládé adé òtí ni àlàmú ṣe bó ṣe mọ́ ọ̀pọ̀ èèyàn ní fẹ́ jẹ́ ká sùn tí ìfẹ́ jẹ́ ká jẹun yóò ọlọ́run ọba ni òfin ibi pààyàn. gbọ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe mọ́ ẹ ẹ̀dẹ̀ fẹ́ràn ara yín ẹ̀yin fúnra ara yín ó yẹ kán gba bẹ́ẹ̀dì fún yín níbí kán dẹ̀ máa fa omi àti ẹ̀jẹ̀ sí yín. kí ló dé? omi ara yín gan ti ṣetán láti gbẹ níbi ẹ̀jẹ̀ kò sẹ́jẹ̀ kọ́bọ̀ kan lára yín. Ah, mo gbé mo gbé mo dáràn dọ̀kì àti ẹ̀gbọ́n tẹ̀jẹ̀ mo mọ̀ mi mò ń fi ilẹ̀ èwo tó ń tó mi láì ṣe mọ́tò tí ń sọ fàyè tí sì ṣe pé radiator mi gbé tí ì ṣe pé àwọn ayé tó ti ń ṣe mí báyìí àbí tí ì ṣe pé àwọn ayé tó ti tẹ̀lé débi torí ọlọ́dún kì. Eh? ayé kan kò ṣe ẹ̀yin lẹ ń ṣe ara yín ẹ̀yin lẹ nífẹ̀ẹ́ ara yín. ẹ jọ tẹ bá ní nǹkan mi tẹ fẹ́ ṣe ẹ lọ dúró de mi bẹ́ẹ̀ ẹ jẹ́ kẹ́lò mi eh, wọlé. ẹnìkan yẹn tiẹ̀ ṣe rí ẹ̀ káàtì ẹ̀gbàgbé kí olúwa lòdì sí bẹ́ẹ̀ náà ẹ ṣáàtì ẹ̀kọ́kọ́ gbà tẹ́lẹ̀ kí n mọ̀ lọ kẹ́ fún olówó kí mi mọ̀ bá tèmi lọ. drop of it kò sí lára yín ṣé mò ń ẹdúná kí lẹ jẹ láàárọ̀ yìí. búrẹ́dì ni. ẹ jẹ búrẹ́dì àbí kí lẹ fi jẹ. ẹ̀pà. búrẹ́dì àtẹ̀pà. máa mm-hmm. ṣe o. kò ń sómi ojo kí ló wọta òun náà. lẹ lọ sí. mẹ́ta mú. ẹ fẹ́ràn ara yẹn láníwèé máa bá ti lọ ẹ máa lọ síbẹ̀ yẹn náà. ṣé kò sí. dọ́kí. yes àpọ̀wájú yìí wù owó ní bẹ́ẹ̀ yé fún mi two thousand ẹ̀jẹ̀ náà lọ àpò wù àpò bíi tíbẹ̀ tẹ̀ kó bírò sí i ni o. ìránṣẹ́ mr alamu máa pe security sí yẹn ẹ̀ẹ́dẹ̀ ní láìka ara yẹn mo ní kẹ́ lọ dúró síta náà. bọ̀dá tó wọ kákẹ́ náà sí géètì fásitì rẹ̀. <laughs> tó wọ brown ẹ bọ́ síta. Come on, sir. Ah. Ah. rárá sà. ẹ pẹ̀lẹ́ madam. yes sà. wọ́n lè fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni sà. ṣé kò le. ọlọ́run ò jẹ́ ṣé rí ọ̀rọ̀ kan ni mo fẹ́ pe àkíyèsí yín sí ó yẹ kẹ́ ẹ lè wà ọ̀fẹ́ pín bẹ́ẹ̀. ẹ dẹ̀ lérò pé tẹ bá sọ fún kan nínú àwọn nọ́ọ̀sì ẹ̀wọ̀n ní dáyín lọ. <laughs> wàhálà dókítà kì í sọ̀rọ̀ nọ́ọ̀sì ọ̀rọ̀ èmi àti yín ni ọ̀rọ̀ doctors tí customers ni. okay okay. ẹ ṣe ṣe rí mò ń ro kinní kan ni o ẹ má bínú o suggestion ni o it's just a suggestion of everything bí ó ṣe wà dáadáa ẹ má bínú ẹ jẹ́ kí n mò ń explain ara mi. èmi náà ń gbọ́ yín. ṣe rí mo lérò pé ó yẹ kó jẹ́ pé àwa tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ àtàwọn rẹ̀jẹ̀rẹ̀jẹ̀ pẹ̀lẹ́yìn gbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀ ṣé ò yẹ ká láṣọ ṣe sàn ni ẹ eh, dókítà ó yẹ ká l'association irú association báwọn a kàn fún rẹ ní bíi hmm, association of blood takers ni tàbí ká pè ní association of blood paints àbí pàǹtì lẹ́ mọ́ ń pè sàn kí pàǹtì kọ̀ọ̀kan èèyàn lè fi sọrí rẹ̀ ṣé kò yé yín torí bẹ́ẹ̀ ayédèrú ti pọ̀ ní ìsinyìí o àwọn èèyàn tí ń ṣayédèrú nǹkan ti pọ̀ piracy sì ní jẹ́ bẹ́ẹ̀ ah ní táwọn fíìmù kó sí ní lọ́hùn kọ́lọ́run ó làwọn bẹ́ẹ̀ ni wọ́n ti bá gbọ́ nǹkan jẹ́ kọ́lọ́run ọlọ́jọ́ òní kó bá wa dágbà fíìmù kó bá wa dá padà sí dáadáa torí kó mọ̀ wá ṣẹlẹ̀ sí wa èyí tá a fi ń ta pẹ́ǹtì ní two thousand five hundred báyìí káwọn ẹ̀ pé five hundred ni ó padà bọ̀ sí tá a bá tètè mú ní ìsìn tá a tètè mú lọ́kùnkúndùn tá a bẹ̀rẹ̀ meeting association wà láìka àrí bẹ́ẹ̀ suggestion ni mo sì fẹ́ kẹ́ bá ń sọ di mímúṣẹ. Um, kí lẹ ṣe lérò pé nǹkan tẹ́ sọ ìkànnì. Ah, dókítà ó kàn yín jù ẹni mẹ́wàá tẹ́ ẹ lè ṣe sí ẹ̀yin lẹ́ dàbí ọ̀gá tẹ́ dàbí general manager association takers tó ti yẹ yín sẹ́yìn ara wa ni amọ̀ra wa bá a ṣe ń tẹ̀jẹ̀ bá a ṣe ń gbẹ̀jẹ̀ bá a ṣe ń gbà bá a ṣe ń rà amọ̀ra wa let's do it together ẹ jẹ́ àjọ ṣiṣẹ́ pọ̀ yóò sì work out it's gonna be work out. madam sir. mo ní àwọn kan tí ó yẹ kí n attend sí. Si bóyá kẹ bọ́ síta náà kébì fi lọ lójú yẹn. òbúrú ẹ jẹ́ n sùn díẹ̀ ń bínú. níbo lẹ fẹ́ sùn sí ah madam kí ló ń ṣe yín. doctor ṣé n tàn yín ni i am tired. madam ẹ jọ ẹ wá máa dìde lọ. ṣé pé kí n wá máa lọ lẹ́yìn sọ. yẹ mo ní láti attend sáwọn èèyàn bẹ́ẹ̀ ẹ̀yin náà mo kókó pọ̀ sí ìgbà sùn sínú ọ́fíìsì. ṣe yín. sọ fún yín kó ti rí. ẹ ṣe ọ. madam. sá. gbogbo ẹ má ṣubú. ẹ ṣubú ó ṣe mí bí òní. òkè jẹ́ kí n tà láti bọ́ síta. hello. Who day sir. ẹ ẹ kú iṣẹ́. yes sir. yeah jọ̀wọ́ mo lè rí ṣé ẹ ní appointment pẹ̀lú wọn. o sọ fún pé wálé ọ̀rẹ́ ẹ ṣe. àwọn náà ló ń bọ̀ yẹn. ah nurse. yes. ah ọ̀pádọ̀tun. Wallace. Ah, ah. long time. báwo yẹ. báwo ni mo ṣe ń béèrè ẹbí náà. ìbàdàn báwo ló dé. Ah, madam madam madam nurse nurse bọ̀dà àwọn nurse ti òkè wa náà. ẹ bá mi ṣe. ẹ ṣáà mi sọ̀rọ̀ ẹ filẹ̀ ẹ ṣáà mi sọ̀rọ̀ ẹ gbé. nípa ọ̀rọ̀ àbúrò ẹ̀ tó dá dúró òun ni mo fẹ́ sọ. So. ẹlẹ́dàá rẹ̀ ń gbọ́ o wọn ò mọ̀ pé kò kàwé o níbi mo rán léèwé gbogbo ọdún tó fi kàwé mo fi ń kówó lé lọ́wọ́ àà kódà mo ń sọ́nà ní ara kiri kí n tó rówó ọ̀hún ni yín rí wípé mo fún un lówó tí ó fi ṣàṣeyọrí tiẹ̀ ó sì kàwé ọ̀hún tó ń gbò lóun ṣe tán ó gbéwèé ẹ̀rí wá wọ̀n mi òun ló fi jẹ́ kí n pè é pé tó àbúrò rẹ̀ ti kàwé tán o bó o ṣe bá ń fi síbì kan láàyè àfìgbà tí gbogbo àṣírí tú ní ìsìn ni mo mọ̀ mọ̀ pé àṣewé fẹ́ẹ̀kì ló gbélé e lọ́wọ́ ń gbọ́ o. ok now n tẹ́ fẹ́ kí n ṣe ni pé kí n gbá mi no problem no problem now ṣe rí ilé ìwé tẹ́ ló lọ yẹn that particular school tẹ́ ń sọ yẹn màá lọ síbẹ̀. Si Eh, màá lọ gba the original certificate tí n bá ti rí yẹn gbà then màá dá padà sẹ́nu iṣẹ́. Eh? Oh, oh, good. Ìgbà tẹ́ ẹ wá mọ̀ pé kò ní sátífíkẹ́ẹ̀tì yẹn gangan tẹ́ ẹ mọ̀ pé à ah, irọ́ ni o kí ló dé tẹ̀ ní kó máa bọ̀ lọ́dọ̀ mi.

mo fẹ́ lọ bá wọn. ó ah, sọ bẹ́ẹ̀ ó ní òun lọ wo àwọn ọmọ àti ìyàwó ẹ̀ tó láyọ̀ ló dán ó sì bá wọn láyọ̀ àtàlàáfíà ìwọ náà ó padà sílé láyọ̀ àtàlàáfíà bó o bá dé ìwà yọjú sí ẹ àmọ́ tó ní nǹkan kan tí mo fẹ́ sọ <laughs> ṣé o mọ̀ wípé ìgbó fún àbúrò ẹ̀ níṣẹ́ òun ni wọ́n fún lọ́kọ̀ rẹ̀ sẹ̀ àti ilé tá a wà yìí wọ́n sì ti gbọ́kọ̀ lọ́wọ́ rẹ̀ àmẹ́rù wa ń bà mí kó má di tí wọ́n wà lé jáde nínú ilé ó mọ bí mo ṣe tó mọ bí mo ṣe mọ ó mọ pé kò síbi kankan tí ń forí mi kà sí ẹ́ níbo ní ìwà mọ̀ sọ ṣé wọ́n mọ̀ lọ sábẹ́ bíríìjì ní báyìí. no no no you can ẹ ṣì lè wá ń bẹ̀ ẹ ṣì lè wá nú ilé yẹn when i come back àmọ́ tá a máa ṣe sí yẹn ẹ ṣì wá ń bẹ̀ ẹ wà ń bẹ̀ àkò lé tó yẹn. ah o ṣe ọkọ mi o ṣe mo dúpẹ́ ah, mo ṣeun kó o sì máa wá wo ọmọ olóríire yìí o bí bá ń fẹ́ èbó nínú ilé báyìí tí ń fẹ́ èbó ọ̀hún inú mi ò mọ̀ dùn ní pé ọmọ mi ni ló ṣàṣeyọrí kò jẹ́wọ́ wọgbó mo mo mo rán wí ọ̀hún ó sì kà ó sì mọ gbogbo bó bá ti ń sè bó èmi náà mọ gbàjọ ni mo fẹ́ lè lọ gbo nílùú kí n mọ mú ju kẹ́kẹ́kẹ́kẹ́ èmi mọ̀ pé bóyá ni ń fọ̀ lémi lórí nínú ilé. ẹ ṣáà máa yẹ rí yín o tó bá ti bẹ̀rẹ̀ o mo ní kẹ́ máa yẹ orí yín tó bá ti bẹ̀rẹ̀ òyìnbó ẹ̀ àwọn òyìnbó ńláńlá yẹn ọ̀dà òwúrọ̀ òyìnbó nìkan lè rí sí àǹtí mi kò mọ jack shit kò mọ jack shit kò mọ nada òyìnbó nìkan lè rí sí ẹ wo àǹtí bá yín sọ̀rọ̀ àmì àmì àmì wọ́n á gbọ́ fún ọ wọ́n á gbọ́ mm, all right all right bye bye bye ẹ máa gbá àǹtí òyìnbó nìkan ló mọ̀ sọ bí ọ̀pẹ Rebecca stop gbogbo nǹkan tó ń sọ yẹn náà sori jẹ́ kí n sọ fún ẹ ìdí méjì ló ṣe lè sọ fún mi pé mi ló dúró dé lákọ̀ọ́kọ́ àti mo fẹ́ get married mo pè yẹ mo bẹ̀rẹ̀ sí ní explain situation fún ẹ pé mo ní láti get married bẹ́ẹ̀ tí a bá fẹ́ make way ẹ mo pè é náà. èmi ẹ̀bẹ̀ wa ó ṣe ń tẹnu mọ́ ò pè mí ńgbà ló pè mí ẹ wá gbà mí ni mọ́ mi ńgbà ló pè ṣé òkúlé yẹn mọ̀ máa parọ́ mọ́. mo pè é tó sọ pé òun dáná òun dáná kò sọ pé òun dáná yóò mo pè é náà kò sọ pé òun dáná ni nígbà tí màá ní mò ń dáná kí wàá lọ ṣẹlẹ̀ tí màá ń dáná. ok fine the next thing tó máa sọ fún mi ni send it send it send it. yé na o sọ mi pé kí send it mo ń tẹ̀ láti explain fún ẹ. ṣe send it send it sọ wá send it ni. mo send it now. yé ìgbà tí mo tẹ̀ lákàn tó sẹ́yìn sí mi wá wò pé kì í ṣàkàn nọ́mbà ẹ mo rí message to send after to send account number sí mi tó sọ pé òun ò fẹ́ káwọn èèyàn mọ̀ pé bóyá òun ò fẹ́ fi account yẹn gbowó lọ́wọ́ mi ni dẹ̀rọ pé bóyá o fẹ́ bá mi sọ̀rọ̀ mo ló ṣe ṣe bẹ́ẹ̀. ah ẹ wá gbà mí àwa àwa sẹ́ǹdì owó. mo sẹ́ǹdì sẹ́ǹdì ah ó gbowó. mo dáhùn àwọn ògbówó wọn ò ti yé mi mọ́ mi <laughs> ah it's not clear ó ti clear sí mi báyìí wọ́n ti dà mí lólè. àwọn ọmọ ìjọ lólè wọn lọ́sẹ̀dì owó tí ẹnu ọjọ́ lólè. wọn èmi kò mọ̀ mi ohun tí ń sọ etí yé mi ó yé mi eh. ó yé mi wọ́n ti dà mí lólè ara wọn dà mí tó ah eh. double decker ni double decker liu liu husband. Eh? new husband new husband ni mọ́ ah, mi. Eh. ta ló ń jẹ́ new husband. Eh. Oh, àwa ló yé wọ́n jà lórí ara wọ́n tún jà lórí rẹ̀ wọ́n tún jà lórí ọlọ́ọ̀dẹ òjò ń jà lórí ẹ̀mí ah. mo ṣáà dúpẹ́ gbogbo ó ti yé mi àwa ló yé. ṣẹ́rí mọ́ mi. ó yé wa. màmá ṣé nǹkan tí mo rí inú mẹ́sẹ̀gì gbé kó kàkó máa bá tiẹ̀ lọ èmi dẹ̀ ṣe rò pé ó ti rẹ́ni tó fẹ́ fẹ́ nìyẹn kò sẹ́ǹdínwó sí ìwọ̀n ti tèmi èmi mi ní kó ń kálukú máa bá tẹ̀lé sẹ́mi lè sọ bá ń sẹ́mi lè sọ bá ń sí wọ pẹ̀lú lọ́fìn tó wà láàrin wa sẹ́mi lè sọ bá sẹ́mi lè sọ bẹ́ẹ̀ ayé bàbá yìí ọmọ ní dá o káàmọ yẹ bàbá yìí. ṣẹ́rí mọ́mì ìdí kejì ni pé èmi àti Rebecca àjọ láde wọn. wálé gbowó yìí. kí n kí n ṣe. tó fi sanwó oṣù kú ẹ nígbà tí ó sòwò lọ́wọ́ ẹ ọ̀la ni ó sì kì lóòsì. mo ti máa gbà lọ́wọ́ ẹ̀ sìn báwo ni wọ́n ṣe fẹ́ ṣe tẹ̀ kí ló wá fẹ́ kí n sí nígbà tá àdìmísẹ́ ò bọ̀ sí ìwọ tó sì tún kò yóò mọ̀rọ̀ owó sùkúù sàn sẹ́yìn tí n bá fi lè kó fún ẹ yóò bá nǹkan mi lọ ni. Ibika mo ṣe ń dúpẹ́ gan-an wọ́n kò fẹ́ sọ fún nǹkan fún mi kò sí ẹ̀ṣẹ̀ ní pé kéèyàn ṣubú but ẹ̀ṣẹ̀ wà ní pé kéèyàn ṣubú kó má dìde ṣùgbọ́n nígbà tí resort ò bọ́ sí ní sìn tí ò wá òkè ní ìbá ní pé kó try ló padà ṣe ń dẹ̀ pé pẹ̀lú agbára ọlọ́run ó máa ní ìsọ̀tì wà lè process admission ni kò dáa má lọ sùkúl. wọ́n lé mo ti wàhálà kiri mọ́ bí wọ́n tá admission ti wọlé ọlọ́run fẹ́ ń kàwé mọ́ ni àti wípé kí láǹfààní ìwé tọmọbìnrin kà tí mo ka gbọ́ education tán látòrí ìkíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje tó yẹ pé ó ti tẹ́lẹ̀ síbi ilé ìdáná náà ní padà parẹ́ sí wọ́n ṣàjẹwà ńlẹ̀ kí n wà nílé báyìí kí mo gbowó kì í sì mo fi ọ̀hún lọ sí sùkú sórí kan kulẹ̀ sẹ́ni tí ọ̀ràn ọlọ́lẹ́wé ọ̀hún tẹ́lẹ̀ àbí sórí nǹkan tó bá ti kà èmi mo kà á o ṣùgbọ́n ṣá ti lọ sánlọ̀ làwọn nǹkan lọ sùkú. Rebecca ó ṣe gan-an because mo pé tí wàá sí tiẹ̀ ni mo ní àǹfààní àti wọ sùkú débi tí màá ti kàwé rárá ṣùgbọ́n. kí ló wá wà ń bẹ̀ sórí tèmi bá ti kàwé tí wọ́n bá ti kà ó tẹ́ mi lọ́rùn tẹ̀ mí gan. wọ́n mú ń sọ kínní kan Rebecca kí n bá ní pé kó tú ẹsẹ̀ sí yẹn ṣe kó lè ṣe bìkọ́ sí orí gbogbo tí bá ń ṣe láyè sometimes tí mo bá kàwé ó máa affect èèyàn lọ́jọ́ iwájú o àdàmọ́ bí tá à ń lọ kò tí mo lè ṣe lọ́pọ̀ ìgbà tí mo bá fi education sí ah Rebecca kò kún tó lè hmm. jọ pàṣẹ. Wálé ó ṣáà tún fẹnu tí kì í lọ kọ ẹ̀ sáàmù báyìí nígbà mo ti gbọ́ ọlọ́mọkọ́ wa mọ̀ sí i o promise mi àbí. ah mi promise rẹ o mi promise rẹ alikawa lẹrú ọlọ́run rẹ àmọ́ ọmọ rò kọ́lọ́run kọ́ àmọ́ sí i torí. ó parí àbí o má déhùn iṣẹ́ ẹ̀ gbogbo nǹkan tájọ sọ ń gbà yẹn kò sí ètò ṣe ń bẹ̀. ó parọ́ kò sí rábẹ̀ èmi náà ló pẹ́ tó mọ̀ pé kò kàwé gbogbo èyí tí ìyá ń ṣe lórí ni mo ṣe lórí pé kò kàwé mo wí wí wí wí mo sọ sọ sọ sọ mo ní ìyá mi ò kà bàbá mi ò kà èmi náà ò kà ìwọ tí mo bí mo fẹ́ kó kàwé kò síbi tí mi ò wúwo dé mo gbàárù mo sọ́nà ní ara lórí pé kọ́mọ mi lè kàwé ọmọ mi bá lóun ti jáde iléèwé ló bá gbéwé kan lé e lọ́wọ́ n gbọ́dọ̀ sì mọ̀ wípé wọn ò kúkú kàwé èmi náà bá sì gbéra mi mọ́ lọ́dọ̀ àbúrò mi tó ọmọ mi ti jáde ìwé o kọ́ bá ń wáṣẹ́ fún un ó bá fi ọmọ mi ṣe lórí ilé ibi àṣírí ti túnú o kọ́mọ mi ò mọ nǹkan kan kò kàwé kò kọgbó orí hmm. bó bá mú èbó tó bá sọ báyìí èbó ni kùrà nínú ilé bọ́mọ mi bá ń ṣe èbó èmi náà mọ̀ jó ni pé ẹ èmi rèé owó mi ò gbé àṣerọ́ ni ijó ìyá mò ń jó àṣé èbó ìyá ni ń sọ bó bá ṣe èbó sí wọn níta èpè ni wọ́n mọ̀ ń ṣe fún àṣé èbó bú èbó òfò lọmọ mi ń sọ. I'm not saying a bobo. Ah, mommy, mo ah, mommy, it's okay. Bàbá mi, bọ́ọ̀tì wá gbà mí lókun báyọ̀. Gbogbo gbèsè ayé mi báyọ̀ ọwọ́ rẹ̀ ní ń bẹ o. Ṣé o rí inú ilé tá a wà yìí? Ó dàbí ká mú gbè, ká wá yọ ìgbé kúrò nínú kara wọn ni. Ẹ mọ̀ pé kara wọn ò fífo. Wọ́n ti gba aṣọ lára rẹ̀ nu. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ inú ilé yìí rí. Wọ́n ò lè wa bóde ni. Kò sí àní-àní kankan tó ní ti balẹ̀ jẹ́ ó balẹ̀ iṣẹ́ jẹ́ hmm? bọ́ọ̀tì wá gbà mí ó kù sí ọ lọ́wọ́ àánú mi ni ó ṣe o àánú mi ni ó ṣe o dàpọ̀. Oh ah, gosh. Mm. um, okay, mọ́mí hmm? um, ṣe rí Rebecca náà ṣe èèyàn bẹ́ẹ̀ ah. torí pé òun náà ti ṣòro tó pọ̀ fún mi. Hmm. Eh, ìdí tèmi gan ṣe rò pé gbogbo nǹkan tẹ sọ yìí mi ò lè rí ibi kú sí. now mọ́mì Rebecca ní kẹ́ bá sọ̀rọ̀ tó bá fẹ́ kọ́ṣẹ́ ẹni kó sọ fún yín tó bá dẹ̀ jẹ́ pé ó fẹ́ ṣòwò ni ẹni kó sọ fún yín tó bá dẹ̀ rẹ́dí láti padà sílé ẹ̀kọ́ àgbà mo ṣetán láti finance ẹ̀ nǹkan tó bá fẹ́ ṣe pẹ̀lú láìfẹ́ ẹni kó sọ fún yín. àtiwé àtiṣẹ́ kò sí ẹ̀ tí ì ní í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́ọ̀fù ń kọ́ love mi báwo bó mo sọ fún ẹ pé mo ti marry now. Ah. o lè I àbò ah, ló ṣe wá marry èmi lọ yọ kó marry is marry me ah, Eh? is marry me is a lọ́fà ẹ̀ tí i'm losing you. òyìnbó ìyàyí náà ni eh? òyìnbó ìyàyí náà ni. ìfẹ́ mi ayọ̀ mi my love. I love you. What? My boyfriend, Dr. Ẹ bá ń bẹ̀ ẹ́. Eh? I love you. I can speak. I can speak. And I'm bold. Yes, I'm bold. Vocabulary. Èbó pọ̀. Ẹni sọ̀yìnbó ní ìtumọ̀ rẹ̀. Èbó bu. I can speak. I can speak. And I'm bold. I'm bold. Vocabulary. Òyìnbó ṣe. Ẹni sọ̀yìnbó ní ìtumọ̀ rẹ̀. Èbó Ẹni sọ̀yìnbó kódà nàtú. ìdìrín ní robo. ìdìrín ní robo. àǹtí ó jẹ́ rọra o. ó jẹ́ rọra. rẹ́ra rẹ̀ nílẹ̀ kò lọ́rùn gbé ọ̀gá. rẹ́ra rẹ̀ nílẹ̀ kò lè kọ́gbọ́n o. ìwà ní o ìwà lábàbọ̀. ìwà lọ́ba àwúrẹ́. ìwà lọ́ba àwúrẹ́ o ìbòbú ìbòbú ọ̀la ló jẹ́ ní lọ ọ̀la ló jẹ́ ní ènìjà náà lọ á jẹ́ kí ipò tó wà gorí ẹ̀. ṣáàtì rẹ́ra rẹ̀ ńlẹ̀ ọlọ́run gbé ọ̀gá ìbòbú I can speak I can speak and I'm bold yes I'm bold vocabulary vocabulary ẹni sóyìnbó ní ìtumọ̀ rẹ̀ ìbòbú I can speak. I